بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له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 وقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخواني الكرام وأخواتي الكريمات السلام عليكم ورحمة الله وبركاته أدكو فولان با أترى لكم كلام با أترى لكم كلام با والنبي محمد صلى الله عليه وسلم أدكو فولان با فولان با تي تسواني الاسم الإسلام ọlọ́run ọba tí ó ti wá ní mùsùlùmí náà ni ọlọ́run ọba ọba tí yanu tó fún. ẹ jẹ́rìí pé kò sí ẹnì kankan tó tọ́ láti máa jọ́sìn fún àyàfi ọlọ́run ọba nìkan ṣoṣo. ẹ jẹ́rìí pé anábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rí sí ọlọ́run ọba ní òṣìṣẹ́ ọlọ́run ọba ní ṣe. àlékún ìfẹ́ ọlọ́run ọba lẹ́ẹ̀kan sí àti ọ̀rọ̀ àjẹjẹ tó ọlọ́run ọba àti àlàáfíà ọlọ́run ọba ọlọ́run ọba nẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn aráàlú ànẹ́bí àwọn sọ̀hábà nẹ́bí sallallahu alayhi wa àti gbogbo olùrẹ́ ìlú ọ̀nà nẹ́bí sallallahu alayhi wa sallam títí di ọjọ́ ìgbéjà kìyàmà. ẹ̀yìn náà kíra wa òkìkí yọ lọ́wọ́ bá àdìsẹ́ láti ń yọnu sí jùlọ òkìkí tí ọlápọ̀lẹ́ jùlọ lọ́dọ̀ lọ́wọ́ bá òkìkí tí ọlọ́wọ́ bá àdìsẹ́ láti sàlẹ́sà orí ìgbélóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh eléyìí tó túmọ̀ sí pé àlàáfíà ọlọ́wọ́ bá àti ìkẹ́ ọlọ́run bá àánú ọlọ́run bá àti ìrìn àjẹjẹ ọlọ́run bá ọmọ bá pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa naam ya ikhwanana èèyàn mọ̀ ìyá wa lápẹ̀lẹ́ ẹ̀yin olùgbọ́ wa lọ́kùnrin àti lóbìnrin gẹ́gẹ́ bí àdéhùn tí a gbé pípé a máa ti àlàyé fún wa àwọn ìrújú tí àwọn èèyàn tàkà nípa ìsìn ọlọ́run ọba nǹkan tí àwọn èèyàn ń fún àwọn èèyàn nípa ìsìn ọlọ́run ọba kí ìsìn ọlọ́run ọba àdìsí láti bọ́kọ́bọ́sẹ̀ kúrò níbi àwọn òyìnwá yìí òun náà la gbé àdéhùn pé gbogbo àgbà tó náà bá lè kí ba ti ń ṣe ìgbàláyè fún wa a máa ṣe àlàyé àwọn ojú wọ̀nyí lẹ́yọ kọ̀ọ̀kan ليهلك من هلك عن بينة ويحيى من, من, من حي عن بينة ليهلك من هلك عن بينة ويحيى من أحيا من حي عن بينة kẹ́ni tí yóò wá sọnù kó lè bá sọnù lẹ́yìn tí ìmọ̀nà lẹ́yìn tí àlàyé tí ó fojú hàn lẹ́yìn tó bá wá bá kẹ́ni tí ó bá ti mọ̀nà kó lè bá mọ̀nà lẹ́yìn tí àlàyé tí ó hàn lẹ́yìn tó bá ti wá bá. ilé báyìí lágbà lérò láti máa ṣe àdúgbò àlàfi ń ṣe àlàyé àwọn àti àǹsàlàyé wọ̀nyí kẹ́ni tí ń tẹ ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá àdìkẹ́lá pé ní kí ó sàǹfààní fún gbogbo etí tí bá ń gbọ́ ọ̀rọ̀ yìí kọlọ́n ba àdìkẹ́lá kó jẹ́ kó ní ìlàpá dáadáa nínú ìgbésí ayé wọn kọlọ́n ba àdìkẹ́lá kó jẹ́ kó ní ìlàpá dáadáa nínú àgbọ́yé ẹ̀sìn wọn kọlọ́n sì jẹ́ kó sí àǹfààní fẹ́ni tí ń sọ̀rọ̀ yìí náà ní ayé àtẹ̀lẹ́gbẹ̀dá ìyáàmà dáadáa ìlàhà ìlàmọ̀ yá ìkọ̀wá nínú ìyọmọ ìyá wa lápẹ̀lẹ́ ah tí a bá wo àwùjọ wa yìí láì pé àwọn sọ́dún tó ti dé àjẹ ìyá kò sí ọ̀nà ni wọn. àwọn náà máa pàtó mọ́ra pé àwọn wà lójú ọ̀nà súnà ànábì sallallahu alaihi wasallam. àwọn náà máa láwọn kìkì sí súnà ànábì sallallahu alaihi wasallam. àmọ́ àwọn wọ̀nyí ìlànà ọ̀tọ̀ tó yàtọ̀ sí ìlànà ànábì sallallahu alaihi wasallam òun nǹkan gbé dání àdìsọ́kàn wọn manhajú wọn ó yapa títí di àdìsọ́nà jọ̀jọ̀má àmọ́ wọ́n ń lo ọkọ̀ yìí láti fi kó ìtẹ̀jẹ́ àti láti fi kó ìdààmú báwọn èèyàn ilé ìlú pàdé ti jẹ́ sí pé a rí àwọn shabab àwọn ọ̀dọ́ tó yẹ sí pé súnà wọn wá káàkiri wọ́n máa dàtẹ̀lé wọn lẹ́yìn alákọ̀ọ́kọ́ mú àwọn tí wọ́n ń lo orúkọ yìí láti fi ṣe aburú àti láti fi pèpè sí ìlànà burúkú yàtọ̀ fún ìlànà àlùsùnlẹ̀ jọ̀jọ̀máà onílẹ̀ Muhammad bin Ali Jabata Muhammad bin Ali Jabata kọ̀ọ̀rìjì ni ah, gbogbo àwọn ọmọ lẹ́yìn rẹ̀ náà sì ni àmọ́ muhammad bin ali jabata yìí yóò mọ̀ wá lóko ahlu sunnah wal jama'a láti fi kìtìmọ̀ àkídà burúkú yìí yóò mọ̀ wá lóko ahlu sunnah wal jama'a láti fi kìtìmọ̀ àkídà burúkú yìí ilé ló fa lójú jẹ́ pé àbùkátà láti máa ṣàlàyé àwọn nǹkan wọ̀nyí àwọn shabab ọ̀rẹ́ tí wọ́n lè fẹ̀sí náà wọ́n lè gbàtànjẹ́ kọ́nàbà lè tẹ́lá kọ́ sọ́ra fún bẹ́ẹ̀ wọ́n lè gbàtànjẹ́ pẹ̀lú dáhàwà àwọn oníṣúnfí nípa tí wọ́n pé àwọn ilé ìbáyìí ìlànà tó ń ti dárí ìtàn láwọn ìpolongo ìlànà súnkì ìlànà tìjàníyà làwọn ilé ìpèpè ìlànà abdulkadir al àwọn ilé ìpèpè ìlànà ahmed tijani ìlànà ibrahim niyar lànà jàìdàríyà lànà ṣàbílíyà làwọn ilé ìbáyìí pèpè sí àwọn náà sọ yìí báwọn ṣe pèsè lànà nẹbi sọlọ lọ àṣọlá bí kò sí pé ìlànà ṣéwu wọn ìlànà ṣéwu wọn ló ń pèpè nítorí ẹ àwọn ṣàbáàbò ní sábàbà àtàjẹ pẹ̀lú àbúrò àmọ́kùnrin tí ń pariwo pé súnà lẹ́bi ló ń tẹ̀sí sí i gbẹ̀gbẹ̀ ni wàhálà wà gbẹ̀gbẹ̀ ni wíwà di tí ọ̀rọ̀ ìṣẹ̀ lágbára nílé. àwọn sàbáàbù ń gbà jẹ torí pé wọ́n máa wọ ìta súnà táwọn wá gàjẹ náà rí táwọn wá káàkiri náà rí náà lọkùnrin tí ń pariwo fún mi tó tùsí ilé ìlọ́pàá ló jẹ́ pé àwọn shabab ló yẹ sí pé hamas ń bẹ lára wọn àlùmí ìfẹ́ tún náà ń bẹ lára ẹ̀ èyí sí mà láti fi gbàgbọ́ ìwé ìlànà tún náà yàtọ̀ fúlànà kọ̀wárì wọ́n ti kó àwọn ìfẹ́ lọ rẹ̀ ìfọ́nà bàbá náà kó sànù wa ilé ló kàn jẹ́ kí àgbọ̀rọ̀ dákẹ́ lórí àbúrò àfa yìí kí ó ń fi orúkọ súnà tó fi ń ti aburú ó ń fi orúkọ súnà ó fi ń pèpè sí nǹkan míì tó yàtọ̀ sí akéda tó àyè súnà tó jẹ máa. Nam ya ikuwa nina nínú nǹkan tó wá fi wálé ní balẹ̀ ẹ̀rìkì mọ̀sálẹ̀ tó mú ní afa yìí Muhammad Murali Jabala mo ní kọ̀ọ̀rì yìí kọ̀ọ̀rì yìí inú nǹkan tí ó ti wálé lẹ́balẹ̀ wípé kọ̀ọ̀lù yìí ni àfà nínú àkídà àwọn kọ̀wárì yìí ni àfà wà àkídà àwọn kọ̀wárì yìí làfà tí ń pèpè sí òun náà ni nǹkan tí a fẹ́ ṣàlàyé fúnra wa ní àsìkò yìí òun náà ni ṣírkù ìtàkùbà ẹbọ kékeré ẹbọ kékeré kí ni àkídà àfà yìí kí ni àdìtọ́kà àfà yìí kí ni ìpèpè àfà yìí lórí ọ̀rọ̀ ẹbọ kékeré lọ́dọ̀ àfà Muhammad bin Ali Jabata títí ni àgbóyé àwọn àdùsúnlẹ̀dì ọ̀jẹ̀máà nípa ọ̀rọ̀ ẹ̀bọ̀ kékeré ilé ìnìkan tá a fẹ́ gbéyàwó afẹ́sàgbéyàwó kí ni ìpè àpájà bàtà kílà ìtọ́kan rẹ̀ lórí ọ̀rọ̀ kílà gbọ́yé ẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀bọ̀ kékeré kí sì ni àgbọ́yé kílà ìtọ́kan àti kí ni ìpè àwọn àdùsúnlẹ̀dì ọ̀jẹ̀máà lọ́dọ̀ níbi ẹ̀bọ̀ kékeré. àdìsọ́kàn àfáà Muhammad bin هنا لكي يبقي الشرك الأكبر يخرج من الملة كما أن الشرك الأكبر يخرج من الملة fún ajábà sábà ìdí ẹbọ kékeré ó múni jáde kú lójú ọ̀nà nàbì sallallahu alaihi wasallam ó sọ ní dìkẹ̀ pẹ̀lú ó múni jáde kú lójú ọ̀nà nàbì sallallahu alaihi wasallam títí àti tap gẹ́gẹ́ bí ẹbọ ńláńlá lórí sọ ní dìkẹ̀ pẹ̀lú wọn ní bákan náà lẹbọ kékeré náà wọn ní ìdájọ́ kankan náà lẹbọ kékeré mú ìlú ẹbọ ńláńlá ní ìyọni kú lójú Islam ilé báyìí gbogbo ẹnikẹ́ni tó bá ní irú àgbẹ̀tọ́kọ̀ yìí àbúwà kọ̀ọ̀rì jíìn kọ̀ọ̀rì jíìn nínú àwọn kọ̀wárì jùlọ́wà ẹgbẹ́ burúkú alákọ̀ọ́kọ́ tó jáde nínú àdúgbò mọ̀ yìí ẹgbẹ́ burúkú alákọ̀ọ́kọ́ tó jáde nínú Islam nínú wọn ìwé ní báyìí wà. Insha Allah ta'ala abábẹ́rẹ̀ tí máa tẹ̀síwájú lórí àlàyé ẹ máa rí pé èyí ti pé ní mọ èmi mo pe Muhammad bin Ali Jabata ní kọ̀ọ̀rì lórí àdìsọ́bẹ̀ ìbílẹ̀ níbi bá ti pé àwọn àfa ẹ̀sìn tó yẹ sí pé ẹ̀sìn yé wọn súnà lẹ́bi sọ́lọ́ bá ọ̀sọ́lá sí yé wọn sì kẹ́kọ̀ọ́ nípa súnà lẹ́bi sọ́lọ́ bá ọ̀sọ́lá. kódà tí a bá yàgbá tágbẹ́ àwọn aláàfáà súnà àwọn ni wọ́n sọ pé àfídà burúkú àfídà kọ̀wárì ni àfájà àtàwà díẹ̀. sọ́ọ̀bà ọ̀tàrẹ́lá ilé ìlú omi kà fún wa nínú tíra kan tó ní ìrú tó ń fi ṣẹ́ṣin ọ̀rá pé bẹ́ẹ̀ نواقض الإسلام هنا العوان خطب إسلام جاء في شيخ محمد بن عبد الوهاب عليه رحمة الله وكجه انتوا تشتوي في وانت تشتوي ليتي اوان تشتوي اوان توقع العيكرة يقوبة ìtura pàtàkì ìgbàlẹ́ nìṣẹ́ ni ayé ọmọ ẹ̀dẹ́ ènìyàn láti gbọ́ yé kí ẹ̀ máa ń tọ́ba islam ọ̀jẹ́ kí ẹ̀ máa bá kó sí iṣẹ́ ìgbà sọ́ra fún. nítorí àwọn tí wọ́n ṣe àlàyé ìtura ìpọ̀ àmì lè tí mo fẹ́ kàkúnra wa yìí. هناني يعني، آه، شرح آه، معالي الشيخ العلامة الله يده الشيخ العلامة الدكتور صالح بن فوزان بن عبد الله الفوزان هنا نتوقع يعني صالح بن فوزان بن عبد الله الفوزان أفاد معلومة وفي ولاية حفظه الله تعالى عضو فقهة كبار العلماء وجاي سنين وعلماء أعوابا nílẹ̀ Saudi wà ẹ̀bù lajnat ad-da'ima wọ́n ti jẹ́ ìkan nínú ìgbìmọ̀ àṣọ́mà wà ìgbìmọ̀ tí ń bẹ lọ ìgbìmọ̀ tí ń bẹ lọ ní gbogbo ìgbìmọ̀ tí ń bẹ lọ lórí ìfisà lórí fún àwọn èèyàn ní àfátíwá nípa àlámàrí ẹ̀sìn ìgbìmọ̀ tí ó máa wà ní gbogbo ìgbà fún ti fi pápá fún àwọn èèyàn tí ìjọba Saudi tí wọ́n gbé kalẹ̀. Àwọn àgbààgbà fà tí wọ́n jẹ́ àgbààgbà súnmọ́ tí wọ́n ní ìmọ̀ làwọn ìjọba Saudi máa ń yàn sínú lájínà yìí ọba àti ọmọ sáúdí ni ọba àti ọmọ ipò míì tí ìsọmọ sáúdí ni kódà ọmọ egypt ló ń wà lọ́wọ́ ọba jẹ́ fún wọn wà lórí sàlàfíà wọn wà lórí àkídà tó da àtúntò tó lálàáfíà ìjọba sáúdí tó ti nímọ̀ kò háyà nínú ọmọ tójú wọn tójú wọn jẹ́ nínú ọmọ gan tẹ́tẹ́ wọn wálẹ̀ nínú ọmọ ìjọba sáúdí wà kó wọn jọ pé sọ́rọ̀ àlámọ̀rí ẹ̀sìn lọ́dẹ sọ̀rọ̀ yìí tó dé sílẹ̀ nínú ọmọ sáúdí nìkan bẹ̀ sọ̀rọ̀ àlámọ̀rí ẹ̀sìn tó wà kó wọn jọ sínú lájínà yìí الشيخ الدكتور صالح بن فوزان بن عبد الله الفوزان أنا هو الإمام الإمام اللجنة القائمة máa kà fún wa nínú síra yẹn nítorí kí ẹni bá mọ ife ọ̀rọ̀ tó fẹ́ sọ yìí kí tèmi ni mo lè àfa àjàkátà mọ́bẹ̀ tí kì í bá ti pé àwọn afa tí wọ́n rẹ́tẹ̀ wálẹ̀ nínú ọmọ tó ju wọ́n dín nínú ẹ̀sìn àwọn fẹ́ fi àfọkànbalẹ̀ láti gba ìmọ̀ lọ́dọ̀ wọn kíranìtì so ọlọ́ba nìkẹ́lá kí ó wà ní àgbọ́yé ọ̀rọ̀ àgbọ́yé àwọn àdìsúnẹ̀tẹ̀ jamaa ìṣúgbé àdìsúnẹ̀tẹ̀ jamaa ìtọ́ka àdìsúnẹ̀tẹ̀ jamaa lórí ọbọ̀ kékeré ni pé ẹbọ kékeré láyò kúrìjú nílẹ̀ ìdílẹ̀ láyò kúrìjú nílẹ̀ ìdílẹ̀ òyìnbó jáde kú nínú ẹ̀sìn òyìnbó jáde kú nínú ọ̀nà lẹ́bi sọ́lọ́mọ́ àwọn ọ̀rẹ́ sẹ́lẹ̀ gẹ́gẹ́ bí àfáàjàlá tí wọ́n lọ́pàá tí wọ́n jẹ́ pọ̀ ìdí pẹ̀lú àfíkà nítorí pé àfáà jàbàtà ń tí kò yọ̀rọ̀ jáde kúrò ìsìlámù yìí wọ́n máa pè é ń kéfè ìdè lórí àtúnṣe pé ìpìlẹ̀ alákọ̀ọ́kọ́ nínú ìsìlámù kọ̀wá jìnnà ní ká máa pè é ní kéfè yìí pẹ̀lú nǹkan kéfè kúkúrú ká máa pè é lẹ́lẹ́bọ pẹ̀lú nǹkan kí ìfẹ́bọ nǹkan tí àwọn kọ̀wá rí di ìpìlẹ̀ alákọ̀ọ́kọ́ tó lágbára ìdáhùn kọ̀wá rí di tó fi lé gbogbo ẹnikẹ́ni tó nàbà wà lè ní ìròyìn yìí lára irú ẹni bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ ìjì ni irú ẹni bẹ́ẹ̀ lọ mà jẹ́. Àṣírìkùn asghar wà máa àjàràkùn máṣírìkùn asghar. Ẹ̀bùn kékeré àti kéjẹ ẹ̀rọmọ ìyàwó alákùnrin kí ló fẹ́ sàlàyé fún yín kí ló fẹ́ fi mọ̀ yín tí à Ali Jabara yìí, pírọ́blẹ́mù tí a fà yìí ní kúrò gidi gan-an. والله العظيم problem ta ba yin ni uku biyu so kọlọ ba yi kẹrẹ kọba anu afa kọba ti wọn mẹnẹ kọlọ ba yi kẹrẹ kọba ta mẹnẹ wọn lọ yà bá ti sọ ní gidi gẹ wọ́n ti sùn lọ gidi tán girimanka yìí pọ̀ girimanka yìí pọ̀ lẹ́yìn tí wọ́n padà sí ìlú àpáwọn yìí gbọ́ wọn ní padà ìgbọ́ kò gbà ní wọn. kí ló fà á wọn láwọn ẹni máa dẹ́sẹ̀ tọwọ́ bọ̀ fúnra wọn àwọn ẹni máa dẹ́sẹ̀ mú ìdẹ́sẹ̀ mú sáré dẹ́sẹ̀ mú yẹn ń ló kú bá wọn torí kí wọn rí ojú ọ̀nà sọ́nà. wọn gbàgbọ́ yé àwọn ẹ̀rí ẹgbẹ́ mo ìtẹ́jọ́ pa ṣe yóò yẹ tí òbí yẹ tí yẹn sọnù níbi ìtumọ̀ tí wọ́n máa fún àwọn ọ̀rọ̀ náà bá àgbà lẹ́bi àtọ̀rọ̀ lẹ́bi sọ̀rọ̀ bá sọ̀rọ̀ lórí àgbọ́yé tí wọ́n máa ní ní nípa ọ̀rọ̀ náà bá àtọ̀rọ̀ lẹ́bi sọ̀rọ̀ bá sọ̀rọ̀ tí ó fi yẹn lọ́kàn balẹ̀ fún yẹn sọnù tí yẹn fi ní sọnù pé ká gbọ́ yé yẹn kọ́ máa ṣe di ìṣe pẹ̀lú àwọn tó pẹ̀lú àgbọ́yé àwọn tó ṣáájú pẹ̀lú àgbọ́yé àwọn tó wọn kà máa ń pín wọn rìn lójú ọ̀nà súnmọ̀ láti ṣèpèjì sí súnmọ̀ ìfìyẹ wọn òun ló fi wá lọ́kàn balẹ̀ ká àgbóyé tó ní àgbóyé ti lè di àkídà tó ahli sunnah wal jamaa'ah. àbá ìwá ní ìṣe ìfọ́sọ́kọ̀ wá pẹ̀lú àgbóyé àkóńkálukú náà máa lọ sínú ẹ̀rí kọ́ lọ́ máa jẹ àgbóyé àkóńkálukú náà lọ́ máa lọ sínú ẹ̀rí kọ́ lọ́ máa sọ ọ́bọ̀ fúnra wa àbá yìí sì ní ilé tó gbé ilé mọ ilé kan náà ní pé kódà kọ̀hánì ká aka kọ̀hánì yẹn kò àbá wọn yẹn dún bẹ́ẹ̀ wọn lè dá kọ̀hánì ká gbèlè pé wọ́n wà gbàgbọ́ yí ẹ̀ gbèlè pé wọ́n á mọ̀ tún bẹ́ẹ̀ níbàámu sí nǹkan tí àwọn sálà kò gbọ́ yé wà ní kọ̀hánì kíkà yẹn àbá wọn yẹn dún bẹ́ẹ̀. àwọn tí bá máa ń tẹ̀lé àwọn àdáni sọ̀rọ̀ yìí ẹ̀rìkì ní ti fi rẹ̀ rí lápapọ̀ afá afá muhammad bin ali jabata ẹgbẹ́ kalkuran ayàtọ̀ àti àkọ́kọ́ sọ tí ọlọ́run bá alìkí lásọ pé alamma zahu azahu allahu ìlú bàbá akáfà fẹ́ káyà yìí aláàfà ní alamma azahu azagallahu ìlú bàbá ilé ìbáyìí ni ká ọ̀rọ̀ ọlọ́run bá jákujàku ni ká ọ̀rọ̀ ọlọ́run bá rí dèrèdè ni so ọlọ́run bá alìkí láti pa ọ́ láti pé في ترتيل القرآن so, آه، ورتل القرآن ترتيلا فك قرآن يعني تجويد فك قرآن كما أنزل أي بلغ بعد كلام صلى الله عليه وسلم فاي ولد قرآنك قراءة صحيحة قراءة مجودة لقراءة لنا فيها لقراءة بتجويد أقول لك حتى سورة الفاتحة كلا سورة الفاتحة أقول لك قراءة صحيحة قراءة مجودة ولذاك ilé ìbáyìí ètò káàkiri ẹ̀kọ́ yàfa dípò sí pé lẹ́gbẹ́ kí àwọn èèyàn máa tọ́jú àfa yìí nígbà tá yìí ń sọ ọ́ bọ̀ yìí ìpèkè sábà yìí ń pèkè tó tọ́hún lọ́mọdé ọ̀wọ́ lọ́mọdé ìlú èyí tí ò nítorí ò lágbára rẹ̀ ni nítorí nítorí nǹkan ìkọjá yìí ni wọ́n fẹ́ mú òye ka Quran kẹrọ àtẹnujẹ wàdà tó ní pé mùjárọ́dù kẹrọ àlàkànjẹ sí àkàkùn àlàkànjẹ kàn yẹjú bẹ́ẹ̀. ဘာကြိုင်ပါတော့ဒါလည်းကပါကပေါ်တော့ပါတိဟာကကရီကိုဒါတို့ရီကိုဒီလိုပဲကရီကိုတို့ဆက်ဆက်တဲ့ဆိုတာအဲဒီကလလတိလာပေါ့ကအဲဒီကလာပေါ့ကမူရှိချိုလည်းရပါမတော့လောကလောကကိုလောကဒုအပလောကောမူမူရှိလည်းရပါသူဘာဘာန်ကကုရ်အန်တိုင်းဒီမျိုးမှာကြည့်နေတယ်ဒီကဘူတ်ကိုဒီကဘူတ်ကိုဆုဟာနလ္လာဟ်တတိအာဝလာယနဘီကနိစလ်ခဘီ ẹ ò lè fún ní rò pé o tún ní màdé kankan so àìlè tí mo sọ fún yìí ẹni kódà ẹni tó bá tó bá fẹ́ jiyàn rẹ̀ mo ti pè rẹ̀ lẹ́yìn náà nípa tí ń ta àyà Qur'an níkàkúrà alámà àdágó àdágó lọ́hùn kùnúbàhùn alámà àdágó àdágàláhùn kùnúbàhùn gbogbo ẹnikẹ́ni tí o bá sì ní ibi tí a ti sílẹ̀ lè lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀ o lè gbìyànjú kó lọ wá ibi tí a ti sílẹ̀ rẹ̀ so yóò rí nǹkan tí à ń sọ yìí yóò rí bẹ́ẹ̀. mo sì tún lè ṣèrànlọ́wọ́ fún wa bákan náà fún ẹni tí ìbá ní rí tó ń pé ilé nìkan yóò láǹfààní àti ìrírí nínú àwọn ìtàn tí a sọ òun lè ìrànlọ́wọ́ fún wa kí n lè ibẹ̀ fún wa bákan náà bí ọlọ́run bá jẹ́jẹ́ lábàtí kára pé ìrìnlẹ̀ ti di tí mo kọ́ sí nǹkan yìí sí báyìí nítorí pé wọ́n máa dájú abẹ́ pé àbí à mọ́ àfa yìí ya àfàgbà àfọ́sí wa máa sọ nípa báyìí so ilé báyìí ti pé à ń bù mọ́ àfa bí àfa ti mọ bẹ́ẹ̀ náà ni àfa ti náà làpá tún ná màmá yẹn inshallah ta'ala so òun náà ní pé títí ká máa sọ ilé báyìí òun náà ní pé apá àdìpọ̀ yẹn pé ó ti tó fún ẹnì kọ̀ọ̀kan ní ìmkàníyà anẹ́kápá láti máa wọnú náà ọba láti máa wọnú ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam fúnra wa láti lọ máa gbàgbọ́ yẹ ibi tí wà yé wa sí. Wà bùkátà pé gbàgbọ́ yé wa tó ti di ẹ̀rí àgbọ́ yé kankan nínú àwọn kálá. Síbẹ̀ ni èyí ti lárúbá náà ti kọ́, ìbí lárúbá náà ti kọ́ àrùn ìdílé ìpele báyìí ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tí ò bá mu gbáà ni. Ìbí lárúbá náà ti kọ́ kọ́ òun náà kẹ́ ìmọ̀ àkàyé àfàjà bàtà kámọ́ àtọ́ ìpè ẹ gbọ́yé nígbò ìpè lálàáfíà kámọ́ àtọ́ ìpè ẹ kún nítumọ̀ nítumọ̀ tí ó bá ìtumọ̀ àwọn tọ́lá kù mọ́. àti kàfọ́ra wa rí kí imam ahmed rahman allah ta'ala kan sọ sanu àwọn kí wọn àlèmúni sọ fún pé إياك أن تتكلم في مسألة ليس لك فيها إمام. تصرى تصرى níbi kéèyàn máa níbi kọ́ máa ń sọ̀rọ̀ nípa mọ́sálà kan nínú ẹ̀sìn nípa ọ̀rọ̀ kan nínú àwọn àlámọ̀yé ẹ̀sìn tó ò lẹ́ni tó ṣáájú rẹ̀ tó ò lẹ́ni tó ṣáájú rẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ náà imam ahmed níyàwó imam ahmed imam ahmed sunnati wal jamaa àwọn ni wọ́n jẹ́ pé wáyé kí ṣe nǹkan burúkú ni níbi ẹ̀ gbọ́dọ̀ sọ́ra fún ni wọ́n sì lọ́kọ́ máa fi wọn pé ó gbọ́dọ̀ sọ̀rọ̀ kankan nínú àlámọ̀yé ẹ̀sìn àtẹ́lẹ́ pé kò lé ẹnìkan ìpele ṣáájú rẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ náà ó ní ó fi ẹ̀rọ kan bí a ti mo sọ yìí o a òfin lọ́kàn balẹ̀ pé mo ti wà nínú ẹ̀sìn rẹ̀ àgbọ́yé tí mo fún hadith yìí àgbọ́yé tí mo fún àyà Qur'an yìí àgbọ́yé tí ó ṣe dédé pẹ̀lú àgbọ́yé tí àwọn sára fún gbọ́yé rẹ̀. Naam, títí ah. agbèrè láti kọ́ sàlàyé fún ọ̀rọ̀ kí náà ń pè lẹ́gbẹ̀ẹ́ kékeré jẹ. Títí a ní apá ìtàkàtà rẹ̀ sọ̀nà níbi àgbọ́yé ẹbọ kékeré. Apá ìjàbàtà ní àlàyé òun nìkan náà lẹ́bọ kékeré. Àrẹ̀yá òun kò sí ẹni tó sọ bẹ́ẹ̀ ní ìmọ̀ ìgbìmọ̀ àwọn kan fi ìyà kú lélẹ̀ báyìí kò sí ẹnìkan tí wọ́n tó sọ bẹ́ẹ̀ ẹ̀ ní gbogbo tíra àfihàn tó bá wù fẹ́ gbámú gbogbo tíra tàfihàn tó bá wù fẹ́ gbámú tó máa ṣàlàyé wọn ní sọ fún yín tó ọ̀rọ̀ tí ò lákọọ́lẹ̀ ni ọ̀rọ̀ tí ò lẹ́rù ni ọ̀rọ̀ tí ò ní bẹ́ẹ̀ jù ni ọ̀rọ̀ tí ò ní máa ń jẹ́ àyù ìbò fẹ́ padà sí ni ọ̀rọ̀ tí ò ní mú kánẹ́bù ni kò sí tó gbára lé kálí kò dárọ́ ju ẹnu tí a bá gbára lé wọn ni àdínàlẹ́bí ìrìyáwó nìkan ló ṣe ní àṣekù àfọ àwọn òbí ṣe ń pé àyèmọ̀ṣẹ́ gbáà nílé dájú. ẹnìkan dá òun náà níbí báyìí. ẹwu àṣìkò ẹwu àlùkòkòrò àkùrọ̀ àlùkòkòrò àkùrọ̀. tí ó ti pọ̀ tó yẹn tí kò ń di rẹ̀ kó fún náà la pẹ̀lú kó kó ń rẹ̀ kó fún ṣé bá níjẹ̀ tó ẹ wo ti pọ̀ tó yẹn gbogbo àwọn kókòrò ń dúró kókòrò àwọn alukókòrò àtúwọ́ àfàjàrà tàgbà yẹn náà wọlé ìkọlẹ̀ kí ni sáà níbi sọ́nà ọ̀sán ti ná sọ ní ti ilé báyìí o sáà ni wàá ka àwọn kókòrò ń dúró kókòrò fún wa alukókòrò àtúwọ́ sáà ni wàá ka fún wa. النفاق الاعتقادي النفاق الاعتقادي النفاق العملي ìṣe mùnáfíìsì nínú àfihàn nínú àdìsọ́kàn àti ìṣe mùnáfíìsì nínú iṣẹ́ kò síbi sáà nàbí sọ́lá ọ̀sán àbí sàlàyé fún wa pé gbogbo àwọn tí eléyìí ò nípa fún ẹ̀jẹ̀sọ̀ yìí ní ọmọ jẹ́ àwọn eléyìí ò nípa fún àmàlí ní ọmọ jẹ́ kò síbi sáà nàbí sọ́lá ọ̀sán àbí sàlàyé kò síbi sáà nàbí sọ́lá ọ̀sán àbí ka àwọn iṣẹ́ nípa fún àmàlí fún wa àwọn àfa ni wọ́n gbìyànjú látara ẹ̀rí nínú kìtàbà ti súnmọ́ wọ́n fọ àwọn iṣẹ́ tí yẹn ń ṣe nípa fún àmàlí àmì nípa fún àmàlí wọ́n fọ àwọn tẹ́w káwọn yẹn yọ wọn á ń sọ ìfún wa pé irú yìí o nípa fún làánà yìí ní ọ̀nà jẹ́ kí èsì nípa fún ìtẹ̀kọ̀ yìí tó gbìyànjú àdé fún Islam lórí sẹ́bà yìí nípa fún ìtẹ̀kọ̀ yìí ní ọ̀nà jẹ́ pẹ̀lú ọ̀dílà pẹ̀lú ọ̀dílà pẹ̀lú ọ̀dílà so eré náà ń pè ní àtàkàbẹ̀rẹ̀ wọ̀lù ìtẹ̀kọ̀rọ̀ àwọn àbá awùyí tí wọ́n tẹ̀lé gbogbo àwọn ẹ̀rí wọ́n wá gbogbo àwọn ẹ̀rí fáwọn ọ̀nà kìtàbà tó sún wọ́n gbogbo ẹ̀rí àjẹ́ wọn ní ah, báyìí tẹ́ tó bá ti rí báyìí tó bá ti rí báyìí torí ẹ̀rí báyìí torí ẹ̀rí báyìí. bẹ́ẹ̀ ni àṣírikù afọ́ àbájábátá yìí nílẹ̀ jẹ́ sáà níbi sọ́lọ́ ọ̀sán àmọ́ mẹ́ta rẹ̀ nígbà sáà níbi wọn yàyé ilé ìbáyìí ní ìfàkùn ìjẹkọ́rí ní ọmọdé ilé ìbáyìí ní ìfàkùn àmàdí ní ọmọdé ànẹ́bí ti kárí nínú àwọn ilé ìbáyìí ní ìfàkùn àmàdí ní ọwà ilé ìbáyìí ní ìfàkùn ní ọwà ilé ìbáyìí ní ìfàkùn àbájára tó àwọn ágbì ṣe àríyáwó nìkan ànábì sọ́lọ́ ọ̀sán àmọ́ àìmọ́lì ní kàpẹ́ fáwọn àfáàmù àìmọ́ máa gbà àmà lọ́dọ̀ àwọn olùmọ̀nù ọ̀fẹ́ máa dá màmú fún rẹ̀ nígbà ní ìṣe ètò ìjẹ́ wíwá pé nínú kíra tí mo fẹ́ fún ní mo fi àfihàn ìgbòho tó ti ṣẹ́kì náà wá pẹ̀lú Islam bálọ̀wọ́ pé forty seven ṣẹ́kì ní àlẹ́rì sáàlì ìran kejì nínú ẹbọ nínú ní àṣírìkì asọ̀rọ̀ ẹbọ kékeré ní jẹ́bẹ̀ وهو ما ورد في القرآن الكتاب والسنة تسمياته شركا هنا نقول nínú alukur'an àti sunna tí wọ́n pè ní gbogbo tí ìsọ ní ìpínlẹ̀ ọkọ̀ ṣe tó bá ti wá nínú alukur'an àti sunna lè lórí gbogbo alámẹ̀rí tí ẹ̀rí bá ti wá nínú Qur'an gbogbo alámẹ̀rí tó ń bá wáyé lórí nínú Qur'an àti sunna gbogbo wọn pè ní ṣírkì wàdálà ti àdínlátú aláàánà sàfihàhù láyọ̀kọ̀ ìnàjì ìnàjìlá tí ẹ̀rí sì tọ́ka wípé ẹni tó bá kó sí irú sẹ́yìn ìjáde fún Islam ìjáde fún owó ẹsẹ̀ onípe ní àṣírkù àṣírọ gbogbo alámẹ̀rí tẹ́rí bá wáyé lórí nínú kìtàbà àti sunna ẹ̀rí wáyé pé wọ́n pè ní ẹ̀bọ tí ẹ̀rí àwọn awárí àwọn ẹ̀rí tó tọ́ka lókè àwọn sẹ́wọ̀n yìí òun ẹni tó bá ti ṣe kókó ojú ọ̀nà lẹ́yìn sọ́lọ́ bá sọ̀rọ̀ kò mú jáde kúrò nínú ìsìlámù àjẹ́ tí ṣírkù tó ti wọ́n mọ̀ jẹ́. wọ́n ní wàhúwà nàwàán ọ̀nà méjìlá lè pín sí anẹ́rìn awal ìran alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ ọ̀nà alákọ̀ọ́kọ́ ṣírkù fi àwùkáàrù ẹbọ nínú àwọn gbólóhùn nínú àwọn ọ̀rọ̀ sísọ ẹbọ nínú àwọn ọ̀rọ̀ sísọ ẹbọ kékeré tí ó mọ̀ jáde nínú àwọn ọ̀rọ̀ sísọ ẹbọ ìmọ̀ ẹbọ kékeré nínú gbólóhùn wọ́n ní alhalki ìrẹ́lẹ̀ ẹgbẹ́ ní kí a máa búra pẹ̀lú nǹkan yàtọ̀ fún ọlọ́run lára àwọn ẹ̀rí tó wá wá fún ta tó máa ń pé ànábì sọ mọ́ ọ̀tún àti ìlẹ́bọ̀ àmọ́ kò fún ẹ̀jáde fún Islam tí wọ́n ní gbogbo tí ẹ̀rí bá wá nínú kìtà àti súnà ní kí wọ́n pè ní ẹbọ ṣùgbọ́n sẹ́yìn àríkí sẹ́yìn ìgbé jáde fún Islam òní ọmọ jẹ́ àṣìṣe tiwa nínú ẹ̀rí tó wá fún pẹ́rẹ́ sọ mọ́ ọ̀tún فقد كفر يعني بيت سكت أو أشرك هذا كاتب يعني بيت قال النبي صلى الله عليه وسلم حديث الإمام أحمد سواني ومسند ní hadith four thousand nine hundred and four alimami kiri dina gaba nínú sunan wọn hadith one thousand six hundred and thirty five abu dina gaba abu dina gaba nínú sunan wọn hadith three thousand two hundred and fifty one. وقال الترمذي الإمام الترمذي في حديث كن هذا حديث حسن كن حديث حديث هذا آه، والحاكم الإمام الحاكم الليل بني أولا آه، سيكي حديث إلا الأنبياء أنت حديث ولا تدع عبد الله بن عمر آه، عبد الله بن عمر رضي الله عنه قال ابن عبد الله بن عمر نعم نعم نعم نعم نعم, نعم. والنوع الثاني النوع الثاني جلالك النوع الثاني شرك خفي في القلوب هنا ليفوق تجدك أقام من وكم وهو أنواع وللي بينا هنا في سنة هنا في سنة تقوم من أبرزها الرياء وللي تهج هنا الرياء كما تكلم وولي ناني كما ترياء uh, ilé báyìí nínú ilé ìtọ́ sí ó wà nínú ọ̀sán yìí tó pamọ́ wàhálà kú ní ha ìṣe tó pàṣẹ kọ́kọ́ sàlàyé ní báyìí pé àkọ́kọ́ sàlàyé nǹkan tó ń pè ní ọkọ̀ kékeré yẹn kákọ́ gbàgbọ́ yìí ẹ̀nà tẹ́lẹ̀ lórí àgbọ̀ yìí ta sàlàyé àfàjàbàtà ti yapa mbẹ́ àfàjàbàtà yapa àfọ ọgbà yìí ti ṣáàjú rẹ̀ rẹ̀ yìí lá àyè tó ṣe kò sáfùrọ̀ rẹ̀ wọ́n lẹ́bọ̀ tó pẹ́ jù báyìí lọ ìlànà wáyé lórí ọ̀rọ̀ الشرك الأصغر نعبد فيما الشرك الأصغر أما كنت أبليه في أصغر لأن الحكم kíni ìdájọ́ àṣekù asọ́rọ̀ tí gbogbo ìjáde fún islam gbogbo ìjáde fún islam tí ra ní tó tó gbé ní jáde fún lẹ́sìn àti gbogbo ìjáde fún lẹ́sìn nípa tá a fẹ́ sàlàyé ní ìjà ẹ̀kọ́ àrẹ náà. Ah, nítẹ̀síwájú lórí àlàyé tí a ń bá lọ kí láìka mọ̀ pé àwọn ah, àpá Muhammad bin Ali jabata yìí láìka mọ̀ pé ọ̀wárí jù wọn tọ́ ah, ẹ jẹ́ kí a ka àwọn ìpìlẹ̀ kan tíṣẹ́ Muhammad tíṣẹ́ fi الدكتور صالح بن فوزان بن عبد الله فوزان توفى من الكرامة في أبدت وجد عن طائفة كبره في سيد ṣéèkì ṣe àlàyé àwọn àwọn ìjọba ṣé tí mo fẹ́ kí agbágbé yẹ ṣéèkì ní chicken five ìfàbálẹ̀ olùkọ́ni pátápátá nínú tíra ẹnu mọ́sùkọ́ ilé tí mo ń kàlọ́ báyìí mọ́kítàbà tí mo ń kàlọ́ báyìí àwọn mọ́kítàbà tí wọ́n tẹ̀ tíra ilé tí mo ń kàlọ́ wọ̀ yìí kọ́pì ilé òun náà mọ́kítàbà tí Bukhari mọ́kítàbà tí Bukhari wọ́n ní sẹ́ni tó náà bá ní tíra ìlọ́wọ́ tó jẹ́ mọ́kítàbà tí Bukhari kọ́lọ́wọ́ fi ṣe wọ́n wà náà tó fi hàn lè nà wá tàlátà tó àkọta wọ́n ní àwọn èèyàn àgbọ́yé wọn nípa ìtọ́gba ìsìláàmù jẹ́ ṣàkàlàyé àgbọ́yé àwọn èèyàn nípa àwọn ìtọ́gba ìsìláàmù jẹ́ àkàlẹ̀ mẹ́ta ló pẹ́ sí ọ̀nà mẹ́ta la lè pín àwọn èèyàn sí lábala àgbọ́yé wọn ní ìgbà ìsìlámù yẹn. ọ̀rọ̀ báàlù ṣéèkì ní àwọn méjì jẹ́ àwọn méjì kan tí wọ́n pé wọn sí lójú ọ̀nà ọlọ́run bàtà lẹ́bi sọ̀rọ̀ etí ni wọ́n wà àwọn kan jẹ́ aláṣẹ àwọn kan jẹ́ aláṣẹ tọrọ fáàlì àníbi ní aláṣẹ ní àwọn méjì nìyẹn tọ́yẹ pé àgbọ́yé wọn yapa àwọn náà ní àwọn àgbọ́yé tí wọ́n ní lórí lórí tọ́ba ìsìlámù jẹ́ yìí wà wá papọ̀ ṣètò ní ẹlẹ́ẹ̀kẹta òun náà làwọn tẹ́tọ́ wà láàrin wọn wọ́n wà lórí ìlànà ọlọ́run bá ti tàlẹ́bí sọ́lọ́lọ́ ọ̀sọ́lá bọ́lọ́run bá ti tẹ́tọ́ wà lórí àwọn ẹlẹ́ẹ̀kẹta ṣòṣe kò wá fẹ́ máa ṣàlàyé àwọn kìíní ìfọwà ní ìfọ̀síọ́wẹ́ wọ́n ní àkọ́ọ̀kù ọ̀wá wọn láwọn alákọ̀ọ́kọ́ tí wọ́n ti lójú ọ̀nà ọlọ́run bàtà nàbì sọ́nà lọ́wọ́ sọ́nà kágbọ́ yìí wọn bá ti sọ ọlọ́run bá ti sọ ọjọ́ bá ti lànà nàbì sọ́nà lọ́wọ́ sọ́nà mọ́. òun náà làwọn afá Muhammad Ali Jabata ti àfẹ́ ẹ̀rí pé ọ̀rọ̀ wọn náà fi kàbáyé ló yẹ kí n múlá tó kìí náà yìí wọlé ní kìlọ̀ làmà yìí pé alẹ́ni tó bá gbà yìí pé ẹ̀bọ̀ kékeré ń mú ni jáde kó nínú ẹ̀sìn nínú àwọn nínú kọ́rọ́kù nínú àwọn akọ́rọ́kù awa yìí pẹ̀lú wa nínú àwọn aláṣẹjọ àwọn kọ̀wárì yìí lọ́wọ́ àtúrẹ́ mo fẹ́ múlá tó kìí torí ẹ̀ ní fẹ́ mú lé àtòkè àtẹ̀lámọ̀ pé àwọn afá yìí jẹ́ afá Muhammad bin ali jabata kọ́ ìdí ni àwọn afá yìí náà ti sàlàyé rẹ̀ wọ́n ní àtọ́rọ̀bù àwọn alákọ̀ọ́kọ́ الذين يغالون في التكفير أولا يكون من صفي ذلك يعني كفير ابنكي أو قواعد الذين يغالون في التكفير أولا يكون من صفي ذلك يعني كفير والحكم على الناس بالكفر أو لا تمام أتيك نبي تجاجة لي أو يلوي يلقون تجيشي كيري كما في كما داجة كفر لي أو يلوي يلوي ونما تجيشي يكفرون الناس من غير روية وما كفر وما يعوي يجيشي لا ينفع بالي kò ní sí farabalẹ̀ fún wọn wọ́n kàn máa ṣe ọ̀nà kéèké gẹ́gẹ́ bí ìṣẹ̀ṣẹ̀ ìjàbàtà àtàwọn ọmọlẹ́yìn lórí pé kò sí farabalẹ̀ fún ọ rárá tí ẹ bá ń pè wọn kákìyèsí yíyá àfihàn iṣẹ́ sọ iṣẹ́ sọ yìí ẹ ti sùúrù lórí ẹ o ẹ farabalẹ̀ o ọ̀rọ̀ yóò sọ níbi káàtó yìí o kò sọ níbi kètò yìí o wọn ní àárọ̀ ó fẹ́ sojú mọ́ ẹ̀sìn ni kò fẹ́ máa dúró dédé ní àwọn yìí ni pé ẹ̀ sojú ẹ̀ dúró dédé wọ́n máa rí nínú pé ẹ̀ ẹ̀ fi ṣe ẹ̀sìn ọlọ́run láàmà yìí tó yẹ ká gbé sùúrù yìí lórí tí wọ́n ti ké kò sọ ẹni kèfèrí wọ́n ní wọ́n mọ̀ wá kà fọ́ àwọn èèyàn wọ́n mọ̀ pàwọn ní kèfèrí ní wọ́n yẹ ọ̀rí yẹn tó láì ní farabalẹ̀ gẹ́gẹ́ bí afájà bàtà kan lọ síwẹ̀. kéwù sì yé wọn pọ́blẹ́mù lórí ra yìí ẹ̀yin náà rí kùn afájà bàtà kan rẹ̀ kéwù yé káwọn aṣọ àwọn ọmọlẹ́yìn rẹ̀ wàkàmà yakúnù ìmọ̀ràn bí yakúnù ìmọ̀ràn bá torí pé tó bá wà lọ́dọ̀ rẹ̀ náà yóò máa rìn ẹ̀mí lórí bá bá jà bàtà ti rí bẹ́ẹ̀ náà làwọn ọmọlẹ́yìn náà rí pé bá ní ìṣẹ̀lẹ̀ lè ní ìṣẹ̀lẹ̀ láàánú púpọ̀ jù ẹ wà fáà ní òbí ẹ̀kọ́ àrùn kan pápá bá fẹ́ sọ lágbára náà lábá ò ní yanjú náà pápá bá títí àdúrà dé àti àǹfààní àwọn ọmọ náà pé bá ní tí wàá lẹ ẹ̀sìpẹ̀kì lọ́dọ̀ àwọn ọmọlẹ́yìn sọ àwọn ọmọlẹ́yìn wọn ní farabalẹ̀ ajẹ́ ká fáwọn náà fi ní farabalẹ̀ ní. ìmí àtẹnikẹ́ láǹfààní àti pàdé nù wọn wọn sọ fún mi pé ah, àbá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní ẹ̀rù máa ń bà mí láti pè yàn kéfì àmọ́ ní ìsìn ká ọ̀kan mi palẹ̀ gan láti máa fi àwọn yàn kéfì nítorí pé mo rí jẹ́ dojú nínú ẹ̀sìn ní amóhùnmílà ẹ̀rí sùhánàlá ẹni tí mo ń kò lè ka sọ́ọ́tù fatiha yẹn jù. nígbà tí a bá jàkà tá ọ̀gá wọn lẹ́ka ní ìjàkà sọ́ọ́tù fatiha kẹrọ àtàn mujawwada kẹrọ àtàn kẹrọ àtàn sahiha alábàjàkà tá òye ká báwo wà láwọn ọmọ lẹ́yìn tẹ̀lé ká. abájàkà tá bó ti wà yẹn ẹni mo parọ́ kan abájàkà tá ọ̀há jùsù wà nínú àbúrò wà yẹn. ọ̀há jùsù wà nínú jùsù wà nínú tó kéré jù kí kí àwọn àwọn kìtọ́rù àwọn kìtọ́rù mọ̀kọ́tọ̀lì tó wà ń ايه الفطار المفصل الفطار المفصل هنا اي حاجه لا الفطار المفصل هي حاجه لا طبعا هي تعريف إيه؟, ايه سبحان الله هذه طلب على كيف تو إيه؟ اوا جزء عندنا في الصور على صور طوان ده إنه هو من الإطار المفصل إنه هو من سورة ويسكي أو سورة كيف يجسي ومن سوكي سوكي سوكي so ibẹ̀ lọ́wà àbájáde àpẹẹrẹ ìhánà ẹni mo parọ́ kan ẹkú yàtọ̀ àjàbàtà ẹni kan ṣáájú sọ àmà fún mi àbí ẹ̀yin ẹ̀ka wáyà ẹ̀ka wo sọ̀rọ̀ kan tí yọ̀ fún akọ́ náà fi ẹ̀mọ́ yìí hàn ní jùlọ àmà ẹ̀sọ́ fún àjàbàtà mẹ́ta ẹ̀ka fọwọ́ kọ́kọ́ so ìwọ tó wò lè ka Quran tó wò lè rí ka ilé ètò yìí hàn ní Quran gan ìdílé tó ti kírun ní kàkùnkùn náà lórí ha ìwọ ló ń yẹn kékeré ká máa tàn án mọ́lẹ́yìn so subhanallah mo fẹ́ kí ẹ jẹ́ wọ́n ti kò káwà wò báwọn ọmọlẹ́yìn ti wọ́n ti kò ọmọlẹ́yìn yìí wọ́n sọ fún mi ìyẹn tó ṣe lẹ́yìn sọ́ọ̀tì pàtí àtọ́wọ́n náà àkúhà bóyá tó bá tó ká sọ̀rọ̀ ní ìpín náà kùrán bóyá ló pé márùn ún ti ṣe ọ̀rọ̀ ìhàkúhà náà dì ní gbogbo ẹ̀ ìyẹn yìí ní sọ pé mi pé ẹ̀mí òun ti ń balẹ̀ ní ìsìn bí àkíra tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́nu máa ń bà wọn láti láti tẹ̀yàn kéfì amẹ́nìtì àpò ẹ̀mí òun balẹ̀ yẹn láti tẹ̀yàn kéfì ní pípọ̀ òun jẹ́ ojú ṣe òun rẹ̀sìn nítorí ẹ̀ nìkan ní sọ ní ọ̀sẹ̀ àkíra ló lé nígbà pé ẹ̀ kéfì kò ní ní tòótọ́ nínú àwọn kọ̀wárì ìwọ̀n márùn-ún ní ìwọ náà ọba àdékẹ́ láti yọkùn lọ báyà wọn àwọn òsì ní ìgbà mí ìfẹ́ báyà ju kíkọ́ yẹn kéfè yìí náà tó jẹ́ sí náà sí ìdàpá ìjàlá gbogbo bá ti wulẹ̀ wọn kọ́ gba àkílà àti tó ọba sì máa fàyàn kéfè yìí lọ́nà yìí kò lè sọ pé kò lè sọ pé dọ́kítà aláró káàkiri sọ́kàjá káàkiri dọ́kítà akọ́mídé káàkiri dọ́kítà kakúrì káàkiri ṣàkìlàwé káàkiri ṣéèkì dáwà káàkiri ṣéèkì حسن بن راجي حافظ شيخ أبو عبد الله أبو شيخ أبو عبد الله أبي وليد كافر شيخ داود كافر شيخ داود كافر دكتور شرف لغمته كافر شيخ amuriya kasir sheikh abdulgani juma kasir sheikh ibrahim organija kasir kó lè kúlẹ̀ sí ìdílé báyìí ẹ ìdìgbò kasir kó lè kú gbogbo àwọn èèyàn sí ìdílé báyìí tó bá ti lè dé kó bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn fáìlì àbáta aláàbí àgbẹ̀wò sí ìdìbò dà gidi pípé nínú òṣèlú àfíìdá wọn ni pé máa pẹ̀lú èèyàn sí ìdílé máa pàwọn èèyàn sí ìdílé náà kò wò nídìí pé kìíní kankan kò nídìí pé kìíní kankan láti máa tàwa fún ìṣòro kan ti fáwọn ìlọ́wà lẹ̀ tí ò yí àbáwọn ìyàbọ̀ rẹ̀ tí kò bá máa tàwa fún ìṣòro ó fi ìyàbọ̀ kékeré ní ìjọba kékeré ní gbogbo ẹ̀dá rẹ̀ pẹ̀lú ẹ̀sìn alákọ̀ọ́kọ́ tàwa fún ìṣòro tó yẹ kò kọ́kọ́ mà náà ọmọ tó bí gbogbo ẹ̀dá rẹ̀ pẹ̀lú ẹ̀sìn tí kò bá máa tàwa fún ìṣòro tí wọ́n máa sọ pé ìtìfáwọn ìlọ́wà lẹ̀ tí bá ní tí ò yí àbáwọn ìyàbáwọn وما أحكم أعطانا وإننا سبحان الله ṣe wúrú àwọn nǹkan burúkú báyìí ẹ̀rọ àwọn kan báyìí wọ́n ní wàyí kàṣẹ wúlẹ̀ nẹ́ta ní ọ̀rọ̀ ìrìn ọ̀rọ̀ ìjẹ̀tì wọ́n máa fi àwọn ẹ̀mí kéèsì láì ní farabalẹ̀. lẹ́yìn tí màá yá ikọ̀ wà lẹ́nu wípé àwọn afáàjì kò yọ ẹni gbogbo ẹni gẹ́gẹ́ bá yẹ pé hamasa ìgbónára ìgbónára áfíríkà pé ìgbónára pé akáfẹ́sì akáfẹ́sì ní mú tí ò wá ní ẹ̀rí tí ní ti ìgbónára yẹn mẹ́lẹ̀ ọlọ́ọ̀dẹ̀ àgbẹ̀ nǹkan ìgbónára yẹn náà ní ìgbójáde kúrò ẹ̀sẹ̀ tó fi ti fọwárì àwọn afáàní àlàáwá pípú ìdúnilẹ̀ العواقب هي ما يلي إشارة ليس إما العواقب بدون علم كما نيا وإشارة ليس إما ثم جي تراي يقول من إشارة àmọ́ ìyẹn gbọ́dọ̀ ní ìmọ̀ tí ìmọ̀ yẹn ju ìtara yẹn lọ ìmọ̀ yẹn yóò máa wá jọ sọ́nà bí bó ti yẹ kó tara tó ìṣòfò tó òfin níta yà lọ ọlọ́run bá ti tàbí bí sọ́nà wàásù náà. a ní báyìí bó ti yẹ kó tara tó lé wọlé ilé yẹ tara yẹ kí n kọjá àlà ìmọ̀ yóò máa máa wá tọ̀yàn sọ́nà tí ò sí ní tayọ àlàní tara tí ò sì ní máa tí ò sí ní láláyé máa ń gbé tara ẹgbẹ́ ìjọ tó ní. Ṣé àwọn àbáwá ní pé ìyá ti wá ní ìtara láì sí mà àwọn àti ìjì ní tí ó padà gbé jáde kó yẹn ìjì ní tí ó padà gbé jáde kó yẹn lọ́nà lẹ́bi sọ́nà bá ọ̀sẹ̀ lọ́wọ́ kò sí pé àwọn ọmọ àbájára káàkiri ti dára ìrọ̀lá fún rẹ̀ ara ti pọ̀ jù kò sì sí mọ̀ àbáwọn ọlá ní ìlú mẹ́rin àbáwọn ẹni ká máa sọ̀rọ̀ nípa àwọn ọmọ tí ó ويكفرون الناس من غير روية أو شبه وفي ما في عمر نسي في لا نفر بل لا يلقوي لا يلقوي ومعرفة لا يدنما نتجرب وهذا مبدأ الخوارج شيخني يروس لي في نجام الخوارج الذين خرجوا في عهد النبي صلى الله عليه وسلم أو بيتكم والجدي لفق النبي صلى الله عليه وسلم وفي عهد الخلفاء الراشدين وفي الجدي لفق الخلفاء الراشدون وفي العهود المتأخرة الجامعة ولي الخلفاء الراشدون يجدوا في تلكين من العهود المتأخرة هو سواء أو أو خواد سوى يكفرون المسلمين يكون بلا لكي يكون المسلمين كيف ويغالون في الكفر واتما تسجد نقا جنا تنين كفري فكل من خالفه وكل كان كما تيجا باون لاي كان ما وجه بدا وكل كان ما تيجا باون لاي كفارو وكل كفري وكل كافري فلا دون يقول فاطمه نفا يجيكو فازروا كلا كلا تنسيت بجك كفري إن بجك كفري لا رسول الله يقول ويقول ويقول wọ́n gbogbo ti súnmọ́. Tí bá dì ní pé wọ́n gbogbo ti súnmọ́, tí wọ́n gbogbo ti rògbà ní ẹ tó bá ti rògbà wọ́n ní kò wọ́n gbogbo ti bá burú ṣe ni. Àwọn tó bá ti gbèsè kò dé àbóbìnrin tí bá ti ẹ̀hà. Àbọ̀ ní gbogbo ti bá ti ń kúnlẹ̀ pé ẹ tí ò bá ni. àwọn gbogbo ti wọ́n gbogbo aláǹsọ náà àti kí wọ̀ báyé èyí ti súnà súnní lèyàn máa ń jẹ súnní lèyàn máa ń jẹ èyí ti súnà subhanallah súnà ni ọ̀rọ̀ anẹ́bù àbí ìsí àdìsí anẹ́bù ní sábà ti níwájú anẹ́bù tí anẹ́bù bá pọ̀ fún wa káàkiri tí jàmbá tá a wá jọrọ anẹ́bù àbọ̀jẹ́ tí anẹ́bù àbọ̀jẹ́ náà ti wájú anẹ́bù tí anẹ́bù ọkọ̀ subhanallah ó ní wọn gbógun ti súnà ni subhanallah àwọn ẹni wọn gbógun ti sálà ẹ bá ní à sálà kúkú ẹ gbógun tàbí bá bì í Usman kọ́ Usman Ali Ibn Abbas Abu Hurairah ọ̀hún Abu Hurairah Imam Malik Imam Abu Hanifa Imam Shafi'i Imam Ahmad Imam Ibn Taymiyyah Sheikh Al-Albani Sheikh Ibn Baz kunu awala jabata ni sala ka jangu ni sala a'udhu billah ẹ dákun tó kéèyàn wá gbogbo jabata ẹ dákun tó ìwà tó ní ṣé ìwà sọ bùkárì kájẹ kájẹ sọ pé jàbàtà jẹ tún ní tòótọ́ èdè tún ní náà àmọ́ kájẹ wà sọ pé ṣé ìwà sọ èdè kájẹ anabi nìkan ni ẹni dúró anabi nìkan ni ẹni sáfò tí ó jẹ kájẹ anabi nìkan náà ẹni sáfò tí ó jẹ kájẹ alama ẹ àwọn obìnrin náà wọn ti gbé àfa yìí sípò màtú wọn ti gbé sípò wípé bọba tó ń takò wà lẹ́yìn lọ bọba tó ń takò ẹ ń lọ ń takò ẹ ṣé màtú mọ jàbàtà ni àwọn obìnrin náà afa àti ẹ ló jẹ kó jẹ mọ kápẹ́ mọ kó jẹ màtú mọ èyí kọ́ àfa àdá láti wọn sọ pé sọlọ wọn bá sọ fún bàtì tè gbogbo tó gbé dání àti tè àyàfi lè tó bá yíra wọn bá tún nà mú ní ìdílé tó tẹ tí a ti lé kálí kálí bá tún nà mú. ṣé àwọn ọ̀dọ́ta sọ fún náà ní òun náà òun náà sì dàbí ká dáhùn ìgbà nípa pé ìyóò bá tún nà mú àti dẹ́ntàlì gbogbo yìí yóò mú nígbà ní ṣòkòtò àtìdẹ́ntàlì lójú nígbà ní ṣòkòtò. àmọ́ gbogbo àwọn màtá ìgbẹ́ bàtà gba alórí ẹ̀fẹ́ kó ìmọ̀ta lọ́dà gbọ́ wà láàyè ìṣòwátà àgbákò àgbákò báyìí. síkè wá takò jàbàtà èèyàn wá tako gàbàdà ó ti wá sọ̀rọ̀ ní ó ti wá sọ̀rọ̀ ní dáàbìrì subhanallah subhanallah ṣéèkà ṣéèkà ń bá ní wọn máa tako ṣéèkì méjì wọn tako ṣéèkì Mohbad wọn tako ṣéèkì pẹ̀lú òṣèlú ẹ̀dàpọ̀ káwá lóògùn tó ṣéèkà ń bá ní ẹ̀yìn tako sálàbùrẹ̀ ẹ̀yìn tako súnmọ̀ ẹ̀yẹ́ bí i ẹ̀yẹ́ bí i ìdíyìn tẹ̀ mọ́ sọ̀rọ̀ ẹ̀yìn tako ìdíkàtì ṣé mo bá ti náà dùnmọ́ tako ṣé kalibani ṣé mo méjì náà máa tako àwọn káyìn náà fọ́fẹ́ káwọn náà fọ́fẹ́ ṣé kalibani ṣé ìṣẹ̀lẹ̀ ìjọba ṣé ìṣẹ̀lẹ̀ ìjọba ìṣẹ̀lẹ̀ tako sálà ṣé kalibani tako sálà ni wọ́n súnà ni wọ́n ṣe báwọn jàbàjá tó lọ́wọ́ súnà ni wọ́n ṣe tako súnà lọ́wọ́ ìdíkàtì àwọn ìdíkàtì ẹ̀dàkùn táwọn afẹ́ yìí takora wọn nínú masáyì àmọ́ sàbàtà yìí bọ́ bá ti takò báyìí ìdí káfí ní káfí. ọkọ mi máa ń kọ́ lábàá wọn tó gbé ẹgbẹ́ wọn ti yapa ọ báyìí kàfàrú wọn àwọn àyè máa àwọn ọmọ tí wọn ẹ̀kọ́ ní kápá àwọn ọ̀kan tí ìlágbára máa wọ̀ tuntun máa wọn tó jẹ́ gbogbo àwọn ìdájọ́ máa ń lẹ́ka lórí fẹ́ẹ́ lágbára wọn tí ń ṣe ìka fún ọ̀gbọ́n ní sálámà wọn ní dáhùn sálámà wọn ní k kírun lẹ́yìn àwọn àfáàyè wọ́n sì ní wọ́n sì ní wọ́n sẹ́ni tó bá kú lára nínú wọn síbà ní ti wọ̀ ní kírun tí wọ́n lára tó bá kú síbẹ̀ rẹ̀ tẹ̀lé gbogbo àwọn ìdájọ́ ìtàn bá jẹun wà nípa tó bá parí wà ní jẹ́jàre kí ti jẹ ìdájọ́ báyìí tó wọ́n ti ń lò wọn lórí kíkan lágbára wọ́n lè jẹ́ àwọn òjì ní àwọn pàwọ́ àwọn tó káwọn pàwọ́ tó máa lágbára olóògì jẹ lágbára láìláì tó agbára burúkú àwọn tí kìí kéde ìgbà náà bẹ̀rẹ̀ sẹ́nu ẹnu ariwo àjáde kan ẹgbẹ́ báwa náà ti ń kí ìgbà sáré wo àjáde kan ẹjẹ́ kí èsì báyìí àwọn boko haram náà ti bẹ́ẹ̀ táwọn náà kóra wọn jọ lẹ́bẹ̀rẹ̀ sí wọn ẹni tí wọ́n ti máa gbọ́n gbà àwọn náà ti bẹ̀rẹ̀ pẹ̀lú dáwà tó ń fa àwọn èyí kéde ìtàn tó ń jọ kéde ìtàn pé níjọ́ táwọn náà ń fa wọn lágbára ẹjẹ́ báwọn tẹ̀lé táwọn náà ń fi wọn níjọ́ táwọn bá ti lágbára àwọn mọ̀ wá pa wá ẹ̀rẹ́ níjọ́ táwọn yìí náà ń fa wọn lágbára náà jáde wò níjọ́ táwọn yàrá táyì náà bá rí pa wọn lágbára wàhálà kìí ṣe ìwọ̀n kíkà tó ṣe fáànù bọ́ọ̀lù já kéèké o ilé ìjẹ́kì lọ. Alkọ̀wárì máa ń dàbò ìṣẹ́láta tó bàbá àdì. Ṣéèkì ní àwọn kọ̀wárì ti ìpìlẹ̀ àti ìbẹ̀lá àwọn. Ìpìlẹ̀ mẹ́ta náà ni wọ́n wà lórí ẹ̀. Tẹ́rípìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí, kò dìgbà tí mẹ́tẹ̀ẹ̀ta bá tó pé lára yẹn tí wọ́n ti jẹ́ kọ́ yìí. Wọ́n ní ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta kì í pé náà àyìnmọ̀kan yẹn. Bẹ́ẹ̀ni wọ́n kábàtì wà lára yẹn ní mẹ́tẹ̀ẹ̀ta ìpìlẹ̀ àti kọ̀ọ̀dù yìí. Bẹ́ẹ̀ jẹ́ bí àwọn ìdàbà tó dùn ní kí wá ní ẹni tó gbà mẹ́rin bá tó pẹ́ lára rẹ̀ kí wọ́n fi di bá pè subhanallah àyìnbàtà ní ìtọ́jú ọlọ́run bá yẹn tá a bá ti rí mẹ́rin kéde kan nínú àwọn nàrà kéde mẹ́wẹ̀ẹ̀wá tó bá ti wà lára yẹn àwọn ọmọ síbà ní bẹ́ẹ̀ náà ni àwọn àwòrán ìlú náà lọ́dún ní ìyá láti lè kó sí kan ní mẹ́fẹ̀ẹ́fà kò sí káàkiri nìyẹn a ní tuntun sí a ní wàá máa ní kí mẹ́fẹ̀ẹ́fà òsì pé yìí lára tó bẹ́ẹ̀ náà làwọn ìpìlẹ̀ kọ̀ wáyé mẹ́tẹ̀ẹ̀ta yìí bẹ́ẹ̀ láti lè kó sí kan ní mẹ́tẹ̀ẹ̀ta ó ti fi kọ̀ sí kò sígbà tí ìgbà mẹ́tẹ̀ẹ̀ta bá tó pé lára yẹn káàdó máa sọ pé mẹ́tẹ̀ẹ̀ta pé lára bá yàrá ṣé kó dàbọ̀ tẹ ọ̀sán lọ́wọ́ wà lára yẹn láti ṣe àìsàn àti ìyẹn bí kọ̀ yìí wọ́n máa fẹ́ ṣe mẹ́tẹ̀ẹ̀ta ó pé lára bá yàrá المبدأ الأول إذا لا تفكير الناس إما في أغنية كثير بالذنوب الكبائر التي من الشرك إذا هو إن الله شو تويبو شو تبو الله في ذلك الإسلام láàrin ẹ̀ṣẹ̀ ńláńlá tí ò tẹ́bọ̀ ńlá ń pè ní jáde fún Islam òun náà ni àṣetò àtúrọ̀ ta àwọn ẹ̀ àbájáde ń pè ní kéèké ẹni máa ń pè ní kéèké pẹ̀lú àṣetò àtúrọ̀ ìwé ẹni bẹ́ẹ̀ kọ̀ ní ẹni tí bá ń pè é ní kéèké yìí pẹ̀lú dídá àti òbí ẹ̀dá lè fún mi sọ ní gbogbo bí àdúgbò kò wọ́n fi ọlọ́ba búra kọ ìdí mi irú ẹni bẹ́ẹ̀ kọ ìdí bá ní. méjèèjì ń bẹ lára bàjá àgbákò àbájá bàtà máa pè ní kíkúmá pè ní káàkiri ìlú dídí àtẹ́sí ẹ̀sìn sí nǹkan tí wọ́n ná àwọn àpá àtúnná kò sí kankan náà lùsùn náà jàmáà tó gbà wípé ìyá mi ìyá yẹn ti bẹ̀rẹ̀ fún mi níta. àbá àtúnmá pè ní kéèké pẹ̀lú ẹbọ kódà bó jẹ́ pé ẹ̀bọ tó bá yẹ pé gbogbo nǹkan pátápátá lè yẹn tọ́ka pẹ̀lú àlùsùn àjàmá àdéló ẹnu wípé tó lè fẹ́bọ̀ fún kékeré jáde kó ní Islam ní ọ̀rìjìn bá yẹ pé ìwà ìkan ní bá bẹ láàrẹ̀ àyè pé ó tó gba pẹ̀lú àlùsùn àjàmá àdéló mọ̀tá ìlú yòókù àmọ́ kàn gbà fẹ́bọ̀ fún kékeré jáde kó ní Islam ní ọ̀rìjìn bẹ̀ nígbà tí látọ̀ wọn sọ pé yàtọ̀ sí àfájàpátá tó síra yìí kájọ Sila, ṣe sila. dídá tó fi kọ́. kálí bá wa mọ̀ pé a tura padà ká irú àwọn ìkàbá yẹwà ní tòun wọn ní kéwù náà ṣì máa fa àwọn ẹni kékeré ìzùnú lè gàbá yìí pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ẹrú ẹ̀ṣẹ̀ náà fa o èmi ò pèyàn dùn kéjì pẹ̀lú ẹ̀ṣẹ̀ o ẹ̀dá kò tí mo pẹ níbi ìdùnnà ń kéjì tí mo pẹ ní tí mo ní tí ń jalè ní kéjì ìwà ni wọn máa yé ká ètò orí ká àwọn ẹni tó fi fún yín ní ogún débi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni gbogbo àwọn làgbà tí mo pẹ ní tí mo ní tí mo ní ní kéjì bẹ́ẹ̀ ni àmọ́ kìí ṣe yín ní kàlà àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tí mo ní kìí ṣe lórí bẹ́ẹ̀ ni bíbí àti òṣèbọ náà bíbí àti òṣèbọ jáde kó inú ẹ̀sìn náà nínú àwọn ẹ̀sìn ńláńlá tí ò ní jáde kó inú ẹ̀sìn àwọn apá àkàtì wọ́n fi kìí dídá tó ń tàbá sí tí ò ní jáde kó inú ẹ̀sìn àti ọ̀sẹ̀ ní káàkiri ìwọ tó bá fi gbà nínú náà nínú àwọn ẹ̀sìn ńláńlá tí ò ní jáde kó inú ẹ̀sìn láàmú náà ló fi ń gbìyànjú kéfèé dá ẹ̀sẹ̀ ló náà òun jáde ní ibi káàkiri ìṣẹ̀lẹ̀ ibi káàkiri ìṣẹ̀lẹ̀ tí wọ́n rí kìí ṣẹ̀bọ̀ báwo lè dààmú àwọn èèyàn. ẹ wá lè bá a mọ̀ ẹjẹ́ nkàtúrà ìfọ̀ yìí. شيخ فضل الإسلام فضل الإسلام بدل الشيخ محمد بن عبد الوهاب حسنا أو النشي أما أنت الشيخ فضيلة الشيخ العلامة الإمام بن عزيز بن عبد الله بن باز أو النشي شيخ tí a bá lọ wo ibi tí ṣe ètè ń ṣàlàyé nípa ọ̀rọ̀ dídá àti bíbá yìí bàbá lọ wo page one hundred and ninety one náà nítorí àsìkò ẹ̀dí nǹkan tí mo fẹ́ lò ní page one hundred and fifty one ṣẹ́tẹ̀lé wàláàkì ìdáná ìdáná ìdúró ṣe wọ́n ní àmọ́ títí jà sí òbá tó ẹ̀bọ̀. ìgbésẹ̀ tó ń gbà ní sọ ní àtọ̀dọ̀ àwọn ní ìmọ̀ pé ní ní kéèsì yìí ìdùnnú lè jàmbá yìí pẹ̀lú àwọn ẹ̀sẹ̀ tó tóbi ìmẹ́tì ìdúró ṣe sí òtẹ́bọ̀. tòkẹ́rí bá àmọ̀ pé àwọn ẹ̀sẹ̀ tó tóbi sí òtẹ́bọ̀ ní jíjà náà wà ṣé ìbò bá di wàláàkì ẹ̀fẹ́ tó bá kó sí subhanallah jabata lè anaha tẹ̀kùn ìmáàlẹ̀ wọ́n ní torí pẹ́lú bí àyè nínú ìtumọ̀ ó ti kó sínú nìjí àti màásí ó ti kó sínú àwọn ẹ̀fẹ́ yẹn nínú ìtumọ̀ nínú ìtumọ̀ tó kó dáwọn ẹ̀fẹ́ ní pé kò ní mú ni jáde kó islam kò sì ní mú ni tẹgbẹ́ inú iná nǹkan gbàdúrà pé nínú ìtumọ̀ ó ti kó sínú ẹ̀fẹ́ yẹn àmọ́ ìjìyà nǹkan ọ̀tọ̀ ni ẹ̀ṣẹ̀ nǹkan ọ̀tọ̀ ni kúfù nǹkan ọ̀tọ̀ ni ṣírk nǹkan ọ̀tọ̀ ni nípa nǹkan ọ̀tọ̀ ni zulu nǹkan ọ̀tọ̀ ni mẹ́ta gbàgbẹ́ gbogbo ẹ̀yà tó tẹ̀lé àwọn àmọ́ ṣọ́kùn mọ̀ papọ̀ lọ́bìdọ̀ yìí ṣọ́kùn mọ̀ papọ̀ ńgbà mí ìmọ̀ ìyá kan gbà mí. alájẹgbẹ́ àrí ṣírk ní gbogbo ẹ̀jẹ̀ rẹ̀ kún mẹ́rin láti rí ṣírk tí òfin ẹ̀jẹ̀ rẹ̀ kún mẹ́rin rẹ̀ pé nìjíríà ti máa ní nínú ìtumọ̀ kó sí mẹ́rin àwọn ṣírk tí òfin ẹ̀jẹ̀ rẹ̀ kún mẹ́rin rẹ̀ bẹ́ẹ̀ ni láti kó kúrò ẹ̀jẹ̀ rẹ̀ kún mẹ́rin á sì rí kó kúrò tó gbé jáde kó lóyè ní sókùn tí kókùn tó gbé jáde kó lóyè yẹn mẹ̀jíyá ti máa ní nínú ìtumọ̀ ìtumọ̀ tẹ̀lé yẹn. tẹ́lẹ̀ ní nípa àríyìn tó gbé jáde kó lóyè àríyìn tó gbé jáde kó lóyè eléyìí tó gbé jáde kó lóyè mẹ̀jíyá ti máa ní nínú ìtumọ̀ lábàlá ìtumọ̀ ìtumọ̀ tẹ̀lé síbà ní tó ká ẹ̀nà ní síbà náà síbà ní òun náà ilé tó gbé jáde kó ní ìsìlámù rẹ̀ ilé tí ò gbé jáde kó ní ìsìlámù rẹ̀ ilé tí ò wá gbé jáde kó ní àtúmà òun náà nínú ìtumà òun náà ti ní òkú tó kó sínú ẹ̀sẹ̀ rẹ̀ ní kí èsì gbà lérò pé bí kọba jẹ́ pé kò tó ẹ̀sì kò fẹ́ bọ nínú bídà á máa rẹ̀ tẹ̀sán tó bá kú lé lórí tó bá kó sí ibi tó yọ wà jẹ́ náà bí a nà àtẹ́ tó ti máa yà wọ́n ní torí pé ó ti kó sí inú ìsúnmọ́ nàìjíríà ti máa sùn ó ti kó sí inú ìsúnmọ́ ó ti kó sí pé ẹsẹ̀ ni làákín náà àgbẹ̀ ìgbà wọ́n ìgbà kí láti ń tẹ̀kọ́ ìdí sàá yà wọ́n yà máa kó sí ojú rẹ̀ ọlọ́pàá sọ pé ọ̀yọ́ kò fún ọmọdé rẹ̀ láyíká ìmọ̀ ìyàṣà fún júmlà nínú júmlà kòkó tó yẹ kí ṣe bí àìsí ìjọba ti dídá àkókò ìṣẹ̀ yóò wọ lẹ́nu dáná àmọ́ yóò kà jáde kó nínú yóò lọ máa lẹ́nu náà kó ní gbére pé àwọn náà wọ̀ náà táwọn náà padà jáde kò ní pẹ́ lẹ́sẹ̀ kan náà ò ní wọ̀ náà àwọn ẹlẹ́sẹ̀ ààrùn ni wọ́n fẹ́ sọ náà balẹ̀ tí wọ́n bá lù pẹ̀lú pẹ̀lú pé náà àwọn pẹ̀lú ágbóyè kò ní tí wọ́n ti náà tí wọ́n ti náà jẹun á sì ráwọn tó náà balẹ̀ tí wọ́n bá pẹ̀lú àìsàn ဆိုအောင်ပါဆံမတေကိုလိုက်ပြီးဒီဟာဘလုံးပါလေကျလို့ဒီဟာလည်းလာတပ်ကြည့်လို့ဘလုံးဘုရားလည်းဒီဝါရှိပါဒီဘုရားဝယ်လေးဆောက်တယ်ဒီဝါရှိဘောဝနဲ့သဘာဝနဲ့ခရဝါချိုက်တယ်ဆိုရင်ဒီဘူလာ لكن الإنسان المتجه بحسب هذا الشيء شيء نعمة وأن يكون بيا بيا تمكن تبو فهي لها لها حكم المعاصي ومن يدعو إليه يوم القيامة أخرج بعد سوري بابا bá ní ẹ̀rí pé ẹ̀rí kéde rí pẹ̀lú àgbẹ̀nú ìjàmbá àgẹ́sì nínú ṣe tó ní ẹ̀rọ ẹ̀rẹ́ ńdàkọ̀ ọ̀dàkọ̀ jíjà tó ń gbọ́ báyìí. ọ̀rọ̀ àkídà ti lé sáà gbọ́dọ̀ ya pa lórí ìfàjẹ̀ bàtà àbọ̀mọ̀ ọ̀rọ̀ àkídà lé ní ọ̀rọ̀ táàbí ọ̀rọ̀ ọ̀rọ̀ àdàfi ti ìmọ̀ ẹ̀rọ kúfì ọ̀rọ̀ pé ọ̀rọ̀ táàbí máa ti yíma ẹ̀rọ ilẹ̀ fún yàn táàbí máa fi ìjà táàbí ní ìjà ìkó Islam mọ̀tàkùn kọ̀fíìrọ̀ mọ̀tàkùn ní ìwúyẹrí mọ̀tàkùn àbímà mọ̀tàkùn kúrò ní subhanallah mọ̀tàkùn mas'ala fífi ọ̀rọ̀ àfihàn ìyàmára tí ò bá yẹ ọ̀yẹ́ ká yapa ní tí ọ̀rẹ́ mi àwọn bá fẹ́ mọ̀rọ́ fúnjẹ́ àti sàlàyé ilẹ̀ síwájú. tó wọ́n ní fàyè aláha mọ́kànlá màáfi wọ́n ní ìdájọ́ ẹ̀sán ẹ̀sán ìdájọ́ àwọn ẹlẹ́sẹ̀ ìdájọ́ ẹ̀sán ilẹ̀ tó dídá tó gbìyànjú rẹ̀ kúrò ẹ̀sìn tí ò tẹ́ bọ̀. min jí àti anáwó láyọ̀ kò lè rìn náà lábala wípé ibo la ti dọ́gbọ́n àti ẹ̀sẹ̀ ńlẹ̀kùn ìdájọ́ ẹ̀sẹ̀ ńlẹ̀kùn lábala wípé ẹni tó máa kó sí òní ti di inú náà ìdákọ̀lá náà ṣé kò kó dàkọ̀ bá ti ẹ̀wọ́ náà. ṣé ibà yìí ṣé nínú àwọn ìgbà tí wọ́n wá jẹ́ nígbà àwọn nǹkan tó jẹ́ tó jẹ́ tí ò gbé jáde kó ju ẹsẹ̀ tí ò tẹ́bọ̀ ńlá ńlá nínú ilé wa àbájá àdákòjì ṣe pé mọ́gbà wà lákọ̀ọ́kọ́ nínú àwọn ọjà nínú àwọn bàbá ní ìkọ̀wárì ẹ̀fọ́ àbájá àdákòjì báyìí pé wà ní wọ́n máa lórí ẹ̀ lórí ẹ̀ náà ni àṣírí àtúrọ̀ mi náà ẹ̀bọ kékeré náà إلى ربما الشيخ فوزان ولي والشرك الأكبر والشرك الأكبر والكفر الأكبر ولي يقول لا أتكفر لا يخرجان من الدين من دين لا يقنع ولي kan máa gbé jáde fún un lẹ́nu nítorí pé ìdájọ́ kan náà lọ́wọ́ ní ẹ̀dá fún wọn lẹ́bi ní àṣìkò asbab ẹ̀bọ ńláńlá wà ní kókó asbab àti kókó ńláńlá ìdájọ́ kan náà lọ́wọ́ ní ẹ̀yọ̀ fún wa fún wa wọ́n ní ìkó ìyá ní ìrẹsì a máa gbé jáde fún un lẹ́nu wàyà ń kó lọ́ọ̀nì islam àmọ́ bá islam rẹ̀ yá والشرك الأصغر إخواني إخواني ربكين ربكين والكفر الأصغر الكفر كبير إذا جو كان عمي láàyò kò dárí lẹ́sí méjèèjì gbé ní jáde kó gbọ́ ẹ̀sìn wípé ìdájọ́ kan náà mọ́ láàyò kò dárí lẹ́sí kìí gbé ní jáde kó gbọ́ ẹ̀sìn láti náhùnmá yóò fi tọ́ ní ìsìlámà wọn ìgbà ṣéèkì ní àwọn méjèèjì a máa dé ìsìlámù rẹ̀ kò ní síbíláyé àbá ìjàmbá tá a bá fẹ́ fún yóò dùn wọ́n ní àṣírìkì àkọ́ wọ́n lálẹ́ papọ̀ mọ́ àdúgbò àkọ́ wàlúkú wàṣírìkì àkọ́ àkàrà wọ́n ní ìdílálẹ̀ mọ́ sí ẹ̀yìn wọ́n ní bíi jáde fún islam ó sọ pé aláwọ̀ tó kún sí ẹ̀mí kéèké yìí pẹ̀lú àwọn tí ò gbé jáde fún islam kọ̀ọ̀dì ṣílẹ̀ yìí ní kára àjàbàtà شيخ الشيخ يقول الشيخ لا ولي اي اي لا ولي انا مش تبع الشيخ اقول اي اي حفظ التفسير ما في طلعين كان وني اي الخوارج الشيخ لا هو خوارج لا يفرقون بين هذا وذاك اواني يا دولا يا بوكي كده تقول لا وني كان لا جو كان دوني وني تايته كفر اصغر وني كنت كفر كتير لا دور هذا لا نجي جو وني كنت كفر كتير لا دور نعم كفر كتير لا دور ọba ẹgbẹ́ gbogbo ẹgbẹ́ yóò gbé ẹjọ́ ìpín lọ́sìn kan fún yìí sọ́ọ̀kì ilé àparọ́ àti ọmọ ní káfẹ́tì rọ̀ rẹ̀ wálà sí ìtù àtọ̀rọ̀ kéèkì ní bákan náà sí sí ẹbọ kéèkì lọ́dọ̀ wọn. téyìn bẹ lọ́dọ̀ rẹ̀ téyìn bẹ lọ́dọ̀ rẹ̀ téyìn bẹ lọ́dọ̀ rẹ̀ téyìn bẹ lọ́dọ̀ rẹ̀ téyìn bẹ lọ́dọ̀ rẹ̀ ìdájọ́ kankan náà lẹ́bọ̀ kékeré àti ṣíríkù àti kúkú kékeré mú. ṣé kí ni àwọn ọkọ̀ wá nìyí gbogbo ẹnikẹ́ni bẹ́ẹ̀ bá ti rí tí ó ti yàtọ̀ láàrin kúkú kékeré àti kúkú ńlá pọ̀ nìyí ọ̀gbẹ́ ní tẹ́lá tí wá rí tí ó sì yàtọ̀ láàrin ọmọ kékeré àtẹ̀bọ́ ńláńlá àwọn òrìjìnà òun náà lẹ́nu pé wọ́n láti ṣe kù lọ́dọ̀ wọn nínú àwọn ọ̀dọ̀ wọn ẹgbẹ́ bá ti rí tí ò bá ti ṣe yàtọ̀ láàrin ọmọ kékeré àtẹ̀bọ́ ńláńlá tó lẹ́bọ̀ kékeré náà kiri jáde fún ọmọ ẹsẹ̀ ẹgbẹ́ bẹ̀rẹ̀ ńlá lẹ́sìn kiri jáde fún ọmọ ẹsẹ̀ àkọ̀rìjìnà torí bọ́ọ̀lá ni ọ̀lá tó bá jẹ́ pé mọ́tàlá táwọn ẹni sọ̀rọ̀ jẹ̀mọ́ àyàpá lórí ẹ̀ ni wọ́n bá ti pé àà wọn ní lẹ́yìn ní mọ́tàlá táwọn ẹni sọ̀rọ̀ jẹ̀mọ́ àyàpá lórí ẹ̀ tí ò yí ọ̀nìyẹn nígbà táwọn ẹni sọ̀rọ̀ jẹ̀mọ́ àyàpá lórí ọ̀rọ̀ táàrí kò sọ̀dà lórí ṣókùn ẹni tó bá gbé ní ìṣẹ́ tí ò fi hàn táwọn sọ pé tó bá yẹ pé tó bá yẹ kó bá tààrọ́ tààyọ̀ kò kí ọ̀rọ̀ àháwù náà nítorí mi ò ဒီကောအမောရီတော်လေးမင်းတို့ဒီဒီကီဝန်ဝနေလေဘယ်မှာကြတာပြီဒါဒီတော့ဘာသာကိုကြောင်းရအောင်လဲကုဒါကဘာမှပြောဘာသာကိုကြောင်းရရောတာပြောတော့အာဘာသာရတော့ဘာမျိုးဒီစီရဒီတို့ဘာမှမသာကိုကြောင်းရအောင်ဆိုတာဒီလိုဒီစီရတဲ့ဆာဟာဘူးဘာလို့ဒီစားလို့ lórí mọ́sálà yìí pẹ̀lú irú sẹ́nì kankan tí màá dé sẹ́nì kankan tó gbọ́ máa ń hájú àdìsí ọ̀jà máa kọ́ máa máa kà kọ́ máa lẹ́yìn lórí ẹ̀ láìláì wọ́n ní ìṣẹ̀wọ̀n lórí ẹ̀. ìlànà ìpínlẹ̀ mọ́sálà tó mọ́sálà kan tó yẹ pé kò sí ìfipá pẹ̀lú ìrọ̀lẹ́ àwọn afá fún wọn. ìlànà ìdí tẹ́lẹ̀ àwọn afá tó ẹnikẹ́ni wọ́n gbà kí wọ́n kọ́ máa kírun ọ̀hún gbogbo àtàwọn afáàtì ní àtàkà tó ju lọ́gbà tó káàkiri yìí láti gbà pé lóyún tọ̀rọ̀ yẹn. àmì ń tọ́ka fún ọ̀nà yẹn ọ̀wá kì ọ̀dẹ̀ náà yapa àwọn ẹni tó bá gbà fún ọ̀nà yẹn tí ò kì àwọn ẹni káàkiri àwọn ẹni tó bá gbà fún ọ̀nà yẹn tí ò kì àwọn ẹni káàkiri yapa ni yapa. gbogbo ni lọ́dọ̀ tó irú ẹni bẹ́ẹ̀ ó ti jáde fún wa lóṣù rẹ̀ jẹ́ máa nítorí ibi tí ọ ကြောင့်ဆိုတော့ညီမတို့ကိုကြည့်ရမယ်ဒီဒီဒီအဲဒီရောဒီရောလည်းဘာလို့ကြောင်းရအောင်လဲသွားကြည့်တယ်လို့အဲ့ဒီဆိုတော့ညီမကိုလည်းဒီဘက်တွေဝတ်ကြပါဒီကြရတယ်ဒီကိစ္စကွာလေဒီဒီဒီဒီအမေတို့မိုင်းလိုက်ကြအဲ့လိုတင်နေတယ်ဒီတော့ဟာတင်နေတယ်ဘာလဲကြာဒီမှာအင်းကျောက်ကပြောမှာလည်းအမကိုဒီကပ်ပြီးတော့အားနမပါပါအခုကြည့်တယ်ကိုယ်ကဆုံးတော့တော့တော့ဆိုတော့ဘာမှပန်းဆုံးပါတယ်အဲဒီကြီးကလည်းလူကြီးကလည်းတော့ ẹni tí ọba tó kí ara lọ́dọ̀ sí ní ẹni tí ọba kí ọ̀hún ní ti sòrò ojú kan tá kò jọ ọ̀rọ̀ yẹn àwọn kò kí ń pè ní káàkiri ní àpá àlùkò tó lẹ̀ kò tẹ̀lé ní. Àdílẹ̀ láti má ṣàbà. Ní dáta ṣe ní pé ó ń ká dúgbọ́ kan láti ṣàlàyé fúnra wọn ní pé ah, àmọ́ o ibi tí mi rò pé ẹ̀rí ti ní ìlú kọ́ pẹ̀lú àwọn ìgbà pẹ̀lú àwọn ìgbà ìkáàmọ̀ wá pé ara ti gbà. Òyìnbẹ́ yìí náà òyìnbẹ́ yìí náà. Àdílẹ̀ ra wa nínú tó bá jẹ́ pé ọ̀rọ̀ àṣekù àfọwọ́ náà rí bẹ́ẹ̀ ni wọn rẹ̀ lẹ́yìn àmọ́ ní bẹ́ẹ̀ tó bá ti kú sí ọba ti jẹ́ pé àṣekù àfọwọ́ ló yẹ jáde kúrò Islam wọn ní sọ́kún kọ́ ọ̀dì. wọ́n ní wàá ní nàmà ìkúkú wà ṣekù ìdáwó ṣẹ́gun wáṣẹ̀ ọwọ́ ìkúrú lùmìnà jì. wọ́n ní ìdájọ́ kankan náà ní kúkú kékeré àti kúkú lámúlọ́dọ̀ àwọn kọ̀wárì. àwọn kọ̀wárì fún mi ẹ̀jẹ̀ ìdájọ́ kankan náà ní ẹ̀kọ́ kékeré àti ẹ̀bọ́n lámúlọ́dọ̀ wọn. ìjà bàtà sí ìyẹn ìdájọ́ rẹ̀ láti lè gbé ìgbésẹ̀ ìgbésẹ̀ ìtumọ̀ ẹ̀sìn wàá kọ̀ọ̀dún ìgbésọ̀ wá kiri ìwà sí i wọ́n wá lọ fún àwọn nùtù àwọn nọ́ọ̀tù àwọn ọ̀rọ̀ náà bàtọ̀ àlẹ́ ìsọ̀rọ̀ ọ̀fọ̀lá àwọn nọ́ọ̀tù fẹ́ sí ní gbangba rẹ̀ ó jọ bí ilé ilé wọn ní ṣe tẹ́ ẹ̀ níṣẹ́ bọ́ọ̀lù sọ àbí ṣe iṣẹ́ iṣẹ́ kúkúrú sọ àwọn bàbá tó ń mọ̀tù wọ́n wà lọ mú àwọn dọ̀dì àwọn dọ́dìrù wọ́n wà lọ gbámú wàtàrọ̀ kò mọ̀tù sọ tó sọ̀rọ̀ wọ́n wà lọ fi àwọn ẹ̀rí mi lẹ̀ wọ́n wà fi àwọn ẹ̀rí mi lẹ̀ alẹ́bí tó bá fi wá ní ìgbàlè ẹnìkan tó ń ṣàlàyé àwọn àlámà yìí lọ́sọ̀tẹ́wẹ́ gbà lóòótọ́ àníbi kò lẹ́bọ̀ lóòótọ́ ọlọ́run bá pè lẹ́bọ̀ lóòótọ́ ayélujára lọ́sọ̀rọ̀ pé kúkú ọlọ́run bá pè ní kúkú àmọ́ tó ń ti káwé ẹ̀rí yìí pé kó tó kò gbé jáde kó lọ wọ́n ní wọ́n tó kọ́ sí muhari láti ní àwọn ẹ̀rí tí ń pín àwọn ìdájọ́ sí méjì wọn ní mo tó ní ádámì tó ti yé pípé wọn látọ̀yé ẹ̀sìn máa rí pẹ̀lú ilẹ̀ àti pípé wọn ní mọ̀ nípa ẹ̀sìn wọ ádámì àmọ̀ tó ní yé mi nílẹ̀ yìí àti pípé ẹsẹ̀ wọn wà lẹ̀ nínú mà ọ̀tọ́rú ìkàfẹ́rú nà náà wọ́n mú pé àwọn òkèèdè àyùbálẹ̀ rú nà ti tẹ̀kí wọ́n sì máa tó gbogbo níbi pé àwọn òkèèdè ọ̀yọ́bá ni ó rẹ̀ ti tẹ̀sí wọ́n máa dógún gbó ó sì pé àwọn èèyàn méjì sí. lè rọ́ ìrì tẹ́sí láì lágbọ̀ọ́yé ẹ̀sìn wàlá ọ̀rọ̀ ìjàsìn láì dì láyé ìfarabalẹ̀ ọ̀yọ́tọ̀ pẹ̀kú ẹnu kúkọ àlàrọ̀ ìrì màhálì wọ́n sì máa lo ẹ̀rí lórí ọ̀nà tí àyè lòdì wọ́n máa lo ẹ̀rí tó yí sáyẹn ìjọba àti ìgbàkúrà sí ìgbàkúrà

àtàwọn bàbá yìí tó ṣáájú àwọn àwọn àwọn bàbá yìí tó ṣáájú ilé ìta àwọn ìyàtí kàfàrọ̀ àlì àti àtìmọ́ ẹ̀rí náà ti kàfàrọ̀ àlì àti muawiya ẹ̀rí náà ti kàfàrọ̀ ní àgbà abdullahi bin amr bin aw abu musa la ṣaali àwọn sahaba gbogbo àwọn bàbá ti kàfàrọ̀ ilé ìlú kàfàrọ̀ ilé ìlú ìṣokùnmó ilà ilà bẹ́ẹ̀ tó wà nínú sọ́ọ̀tì àmàlìlà tó ti wà nínú sọ́ọ̀tì yusuf ìní ìṣokùnmó ilà ilà ẹ̀dá kò tẹ́lẹ̀ kọ́ ìdáǹkì lẹ́yìn ọ̀rọ̀ náà ọ̀la àtọ̀ àlẹ́ ìṣọ́nù lọ́sàn ẹ̀rí nìyẹn nígbà tí ń tẹ̀ nínú ẹ̀sẹ̀ yẹn. àmọ́ gbogbo ẹni tẹ́ni tó bá ilé yìí tí a ní ẹ̀yìn pé ọ̀rọ̀ náà bá àtọ́ aláàbí kò túmọ̀ sí pé orí ẹ̀rí yẹn lè fi ìtẹ́ òdù ọ̀tọ̀ ní pé ẹ̀rí ni ọ̀tọ̀ ní pé tí ẹ̀rí yẹn ti fún yàtọ̀ ní ìgbà ẹgbẹ́ pa rẹ̀ láti ẹgbẹ́ fáwọn yẹn ti ti fẹ́ fún yàn pé ẹ máa yọ zàká. wọ́n sọ pé wà á fi mú sọ̀lá wà lọ́ọ̀yẹ̀ ní wọ́n áyà kọ̀ ti fẹ́ẹ̀lì bí tí ti bí tí ti bí tí ti dìtà mo náà ní ẹ̀rí yẹn kì í ṣe kì mo fẹ́ ṣe bí sọ́ọ̀lù lòdì mo lòdì ẹ̀ ọ̀rọ̀ gàdá ni mo fẹ́ sọ ẹ̀rí ọ̀rọ̀ ni mo wà. ẹ̀rí ni mo wá ẹ̀rọ ni ẹ̀sìn jẹ́ ẹ̀rí kan ọpọlọ rẹ ọ̀rọ̀ ọlọ́run ẹ̀rí ni ọ̀rọ̀ àbẹ́ àtúrà ní kílókè láti tẹ̀lé ìfẹ́ sọ́ọ̀tún àkọ́ ẹ̀rí ni àmọ́ ó wá fún pé ìjẹ́ rí yẹn ìjẹ́ ó ti dọ́gbandọ́gba ìdókèdè ìgbé tó fẹ́ ṣe sọ pé lórí tí wọ́n sọ ní pípẹ́ ẹ̀ máa mẹ́rin wá jàbátá náà máa mẹ́rin wá ń sèso àwọn tó ti kọ́ lu ẹ̀rí yẹn sí ní ìlú sí ilẹ̀ yóò gbà máa tẹ̀lé àwọn ilé àtàdé ilẹ̀ ìwádà àtàdé àwọn ilé ìwádà àti àwọn ọ̀la. Àwọn kọ̀wárì jìnnà ilé ìwá bá wọn sàhábà wà lọ́wọ́ ìlànà àwọn ayé ti jọ̀. Àwọn náà ilé ìwá bá wọn sàhábà. Síbà ní àwọn náà ilé ìwá. Gbogbo kò sẹ́ni tí ilé ìwá ẹ máa wọlé náà fún yín àgbàtọ̀ àìlẹ́ rẹ̀. Mo lọ sọ́tẹ̀ ìjọ. Àwọn afẹ́ kírun ìjókòó. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أعوذ بالله سبحان الله àwọn tó kéwú ni wọ́n wá sí àbá àìlè yìí ti dídá o. mo ní jẹ́rìí yìí kò jẹ́rìí fún ìta mo ní kí n jẹ́rìí. ọ̀dà nínú sọ́lọ́tù àìlá ẹ̀dá kan sọ́lọ́tù àìlá ẹ̀rí ni àti ìṣẹ̀ ọ̀rọ̀ náà ni àti ìṣẹ̀ ọ̀rọ̀ náà pàlùmá yìí lọ́fẹ́ mu wa. nínú sọ́lọ́tù àìlá ọlọ́run bá ti jẹ́ pé wà dákàrọ̀ nàrọ̀ bíbí àkọlà. ọlọ́run bá ní kẹ́nà ní ẹni ọlọ́run bá ní wà dákàrọ̀ nàrọ̀ bíbí ó sì rántí orúkọ ó sì rántí orúkọ olú ó sì rántí orúkọ olúwa rẹ̀ wọ́n rántí orúkọ olúwa rẹ̀ fàkọ́lá ó sì kókí ọ̀ àwa náà ti rántí orúkọ olúwa wa àwọn náà sì kókí ọ̀ lẹ́yìn tàbá rántí ọ̀ àti ìrántí ọlọ́run kọ́ra sí ọ̀la ìrántí ọlọ́run ti àbí láyé ilẹ̀ ẹ̀rọ àtọ́lẹ̀ sọ. tó lẹ́yìn dábàá ti wíwá agbèrè fún ṣùgbọ́n mo ti àlọ́ àgbà tó ayé ayé náà lọ àwọn àgbà ẹ̀wù àná. ẹ dákun ṣe káyà wí lórí ẹ̀ ẹ dákun ṣe káyà ń lọ síbi tọ́lọ̀ ibi tọ́lọ̀ ọba àdìkẹ́lá gbà lérò nínú ìsì ẹ̀. Ìgbàgbọ́ ẹ̀ ẹ̀ sẹ́rí ọ̀rọ̀ ẹ̀ lágbájá mẹ́rin wá ẹ̀rọ àgbẹ̀dẹ́ ṣe kí nìkan ẹ̀rí ẹ̀rí ẹ̀rí wọn náà ọ̀pọ̀lọpọ̀ yóò sọ̀rọ̀ níbi ọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ mẹ́rin yìí ìyẹn máa ń bẹ̀rẹ̀ ìwà kọ́tẹ́ nípa ibi tẹ́lẹ̀ ìlú ẹ̀rí yẹn sí ibẹ̀ kọ́ lọ́dọ̀ wọn bá a lè ṣe láti àlẹ́ ìṣẹ́ fún abúlé mi sí wọn náà ẹ̀rí ètò wọn sọ bẹ́ẹ̀ ìtọ́ dèbò náà nínú súnsọ́ àlàvẹ́yìn màhálì ha tí èké náà wọn wá rí yìí wọ́n máa wá lo àwọn ẹ̀rí wọ́n kún wọn lẹ́rìí àwọn àti máa lo ẹ̀rọ àmọ́ wọn máa lo sí àjẹ ibi tí ìdílé ni òkè rẹ̀ bẹ́ẹ̀ làwọn àbájá làbájá gbogbo àwọn ìjà yóò kọjá wọ́n máa lo àwọn ẹ̀rí sí àyè ibi tí ìdílé ni òkè káyé rẹ̀ subhanallah لأنه ليس عنده حكمة عرفت وكيف كنت كيف في الدنيا سنونه فهو مجرد قراء وكمن كثير الأقفال يقول كثير الأقفال وجه أين أنت مكين شرطة تريد يا سامنا يقول كثير الأقفال وجه كذا هو أن كثير وجه كذا lèlé wọn kò ní ìwà tọ́lá làbíà fọ́ọ̀mù mùjẹ́rọ̀ ló kọ̀ rọ̀ olùkàtìrà lásán ni wọ́n jẹ́ yẹ̀kọ̀rọ̀ ó lẹ̀ lábọ̀ wọ́n máa ta lábù lásán wà láyà fún àbọ̀ rẹ̀ máa rẹ̀ wọ́n ti ní gbọ́ ìtumọ̀ yẹ̀ yé ẹ̀mí ní kò wọ́n ní gbọ́ ìtumọ̀ rẹ̀ yé níbàámu sí wọn àdùsùn rẹ̀ máa ti ń gbọ́ yìí tí wọ́n ní gbọ́ yìí nígbọ́ yìí lágbáwá. أمني أقول إخوانك وجماعة جيد ولبو ثم يطبقونه على الناس ثم أدوا له يهوي ثم أدوا له يهوي tẹ́lẹ̀ ṣé kí sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé wọ́n máa ń mú àwọn ẹ̀rí kan ní àwọn ìgbọ̀nwá ilé bọ́ọ̀lù tí wọ́n máa túmọ̀ sí pé àlẹ́bí sọ́lá ọ̀gbọ̀n pé tẹ́tà ní ṣe kúkú àbí pé tẹ́tà ní ṣe ṣe ṣe bá ní kù wọ́n máa wá lò láwọn ìlú ìfẹ́lú lọ́jọ́ máa ń àwọn ni ìlú alákọ̀ọ́kọ́ wàláhùn wọ́rọ̀kọ̀tò náà wàláhùn wọ́rọ̀kọ̀tò náà ṣéèkì ni wọ́n ti láwọn tó jogun wọn lásìkò yìí àwọn jàbátà ń kó àwọn tó jogun wọn yẹn máa ní ata ṣéèkì yá òǹtìkì nǹkan ìbànújẹ́ jẹ́ fún òṣèlú ìjẹ́ sóyè ويغالين في التكفير كما تعتقد في عوية الكفر وتجب أن قواعدنا ويستحلون الدماء كما تيزاون لتو أقواني وتطفي في الكفرين بحجة أن هؤلاء الكفار كما يبيع الكفرين لهم ورثة الآن شيخني قدمت نمو ولا وتوجه ونسيو من شبابنا كما هو الدواء إلى في الوحيدة وبكين ذلك لا قد بتليه wọ́n ní ju hálìlá ṣẹ̀gbọ́n náà ìmọ̀ta ní gbogbo àtọ̀gá àwọn àtàwọn ọmọṣẹ́ wọn àwọn nìyẹn ìjọbata àtàwọn ọmọ yòókù rẹ̀ náà ọ̀gá aláìmọ̀ta ni wọn. wọ́n ní mo ta àdìmí ilẹ̀ àwọn tí ń fi ilé àfa àwọn wa tó ìlú àfa ó ti yàrá dáná bẹ̀rẹ̀ ilé àfa. sáfà wa ni kí sáfà jẹ̀mọ́ àwọn àgbà wọn kí wò yé wọ́n ti kan kíbàdàn nínú àwọn mo ta àdìmí ilẹ̀ lòun náà wà nínú àwọn tí wọ́n ti bí àwọn àfa

subhanallah ìkọlọ̀ bàbá tó dáwọ̀ tó fún kọ́ ọ̀pọ̀ àwọn kọ̀wárì nìyẹn ဒီကတော့ပတ်တင်ဖြစ်ပြီးဆက်လိုက်ပြီးအဲဒီရောအော်သူကြည့်ကြတဲ့ကိုယ်စလာဘူးတော့သူလာကြတာကြီးပြန်တာကြတော့တော့သူလာကြတာကြီးဒီလိုဖြစ်ပြီးကိုယ်ရေးပြီးအဝေးရောလည်းဆက်လာကိုရအောင်ဖြစ်ပြီးဒီကြည့်ကြတဲ့ကိုယ်ရဲ့ဉာဏ်ဆက်လာရလက်ချက်တော့ကျောင်းလာဖို့ရှိကျေနပ်တာကိုသိတယ်ဒီကိစ္စကိုတော့ဘယ်လိုကိုယ်ကြည့်ကြတဲ့ကိုယ်ရဲ့ဒီကိစ္စကိုလည်းဒီလိုတော့ဒီကိစ္စလောက်နေတယ်ဆိုတော့ téèyàn ní wọn náà yẹ ìyẹn ti gbọdọ̀ mọ àwọn tí wọ́n ṣàfihàn àtàwọn tí wọ́n ti lójú ọ̀nà nípa àgbóyè tó gbé jáde kó nìkan kí ẹ̀ náà àkójú wọn. tí wọ́n ní asọ́ bùtán ìpín ẹlẹ́ẹ̀kejì àwọn ìjọ ẹlẹ́ẹ̀kejì àlùmọ̀jíà àlùmọ̀jíà tó náà yàkùnlú náà àdìmán ìfọ̀n. wọ́n náà àwọn mọ̀jíà àwọn tó gbà yí pé ìmán àdìmán iṣẹ́ ìṣẹ̀lára iná wàlám ní ìṣe ìṣe ìlànà wọ́n fi iṣẹ́ ti ṣe ara iná jàbàtà ní mùsùlùmí wà ní nàìjíríà nígbà táwa ti pé kọ̀ wá ju ọ̀tá táwa mú àwọn ìlú wa àti mú àwọn ibi tó tó fi àti ìdàbò òbí wa fún wa láwa ní nàìjíríà kò kí wàá dé fún yìí nígbà tí wọ́n fẹ́ fà ní ìsìn ẹgbẹ́ yóò fa ọ̀gá àti nígbàlá yìí nàìjíríà kì í ṣe ní tó a máa wù dé yìí àwọn ọ̀rọ̀ yìí ní lára wa nígbà táwa fún àwọn kọ̀ wá ní ìsìn بعض من الخوارج من هذا الأمر هو يقصد شيء شكو أنا بسأل لي وما المرجئة وأنا أقول أكبر أو يكون لا مرجئة بلا روا فلا بقى المرجئة الذين يقولون المرجئة من شيء إيمان إيمان إيمان الله ولم يدخل ولم يدخل فيه العمل ثم فيه شوك من الإيمان طبعا بعد أولا بعد إيمان قول وعمل قول وعمل واعتقاد هذا كي إنسان كني إيمان يمكن بين بايا إنسان يأتي من شيء يمكن إنسان يأتي من صلوا يوم دون أهل سنة الجماعة يقع إيمان سيبان تصديق بالقلب وقول باللسان والعمل وعمل بالجوارح هذا ده يقول لك كويس كويس مجي على جلاله تو هو هي ما تقول مجي على جلاله ọmọ tó ń pè ní oníṣẹ́ àgbẹ̀. nítorí pé àyè pé àwọn tí jàbàtà pè ní kékeré àwọn tí èdè kékeré nítorí àyè pé wọ́n tètè ní olóògùn ìjì àlọ́ olóògùn ìjì àlọ́ ìpè yẹn kékeré ó ní kò sí kékeré kankan lọ́dọ̀ wọn wọn kàn ní sọ́ọ̀lì. Báàdé wá ní gbogbo ìjà, bóun wọ́n ti wá mọ̀ tó ń bẹ, bóun náà ló kò sí lọ́dọ̀ ńgbà sọ̀rọ̀ báàdé sọ, tí wọ́n mọ kọ̀kọ́ ọmọ kan wa. àbáyé irọ́ ti pọ̀ jù, irọ́ ti pọ̀ jù àti tọ́lọ̀ bàjẹ́ kí lápẹ́lá fún sàánú apá yìí so wọ́n ní wàbá àdúgbò yàtọ̀ àmùjí àkọsíyà àmùjí àkọsíyà àmùjí àkàlàkà wọ́n náà wàá pàtàkì àmùjí àkọsọ yìí pé kódà gbólóhùn ẹnu ìsinmi iman wà ní nàmà huwa iman lè kọlù wọ́n ní ìjọba kan rẹ̀ lẹ́nu báyà nìkan náà ní ìsinmi iman àmùjí alákọ̀ọ́kọ́ yìí mo ti iman ti bẹ̀rẹ̀ ọkàn ní sáfihàn orí lẹ́nu àmọ́ iṣẹ́ ò sí níwẹ̀ kò sí nínú iman. àwọn ẹlẹ́ẹ̀kejì àwọn pé kódà gbólóhùn ẹnu ojú iman àti gbólóhùn ẹnu àti iṣẹ́ òkú sínú wọ́n ní ìdájọ́ nìkan ní iman. wà á mọ̀ lámẹ̀ ẹ̀ wá rí iṣẹ́ fún rẹ̀ fàlàyé ọ̀sùn òun ní ìpínlẹ̀ o àti gbólóhùn ẹnu àti iṣẹ́ kò sí nínú iman dákun táwa jẹ́ lọ́wọ́ lé. nílà máa á nílà gbogbo tó bá wù gbogbo tó bá wù ú jẹ́ gbogbo tó bá wù ú yẹn sí lọ́dà mọ̀jíà ẹ̀yìn ẹ̀bù láyà tó láyà tó láyà tó lè tó lè yíwò. Jíjí àbàtà máa ń lọ àwọn ẹ̀mí ni ẹ̀hẹ́. Àwọn àgbàpẹ́ wọn máa ń fi balẹ̀ fún àti àwọn kọ̀wá àwọn mọ̀jíà ọ̀bà lẹ̀. Àwọn àgbàpẹ́ wọn máa ń fi ìdí ni ìbáni gbogbo lọ́wọ́ kí ló lè sá mẹ́rin wájú àtàwọn ilé ìlú kókù lẹ́yìn rẹ̀ tó gbé lágbà wọlé kékeré kò bá jẹ́rìí tí wọ́n ti tẹ̀ kò bá jẹ́rìí tá a fi tẹ̀lé sẹ́yìn kò bá jẹ́rìí tá a sọ pẹ̀lú ẹni kò bá jẹ́rìí tó wà ní àdìsọ́ kan ní ìjàmbá tó bá mọ̀ ẹ̀yìn ìgbàlá yóò ti mọ̀ àbòjú lọ já ọ jàmbá lọ já ọ. wọ́n ní falawa ánìlà máa ánìlà gbogbo jẹ́ tó wà wù kéèyàn ṣe lọ́dọ̀ àwọn lọ́dọ̀ àwọn olùdíje àwọn ìlànà láyà kò lè di kèké láíláí. ọ̀yà kò ní àwọn ẹ̀sìn mọ́ pé láyà tó kò máa kì í máa ní máa àfidàkùn wọ́n ní máa bí àyẹ̀tẹ̀ òkú bá rí máa nìyàn ẹ̀sìn dín máa nìyí èèyàn bá máa mú ní ọba àmọ́ sí ìdílé èèyàn bá máa jáde bí máa nìyẹn sí kejì ìdílé náà ní ìdáàbòbò náà ń lè bàbá àgbà ìfẹ́ tó bá ti mú sí ilé nǹkan sọ̀kan bàbá àgbà ìfẹ́ tó bá ti mú sí ẹni tó bá ti jáde ẹni tó bá ti jáde tó bá ti gbé ìsìn àti àgbà ìfẹ́ yìí máa nìyẹn jẹ́ kó bó ti kó bá yìí máa nìyẹn kọ̀ọ̀kan yìí máa nìyẹn jẹ́ ní ọ̀gbìn àti ọmọ ìjàmbá ni wọ́n ní wàlá yà ń bá máa ìkókò ìtọ́ àì wọ́n ní bákan náà tó yẹ kó jẹ́ sí pé ìtẹ̀lé tọ́lọ́wọ́n bá òfin ṣe láǹfààní tí kò ní bá ti ń bẹ lára rẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹ̀sẹ̀ òní kó bá yìí kí má ní bá ti ń bẹ lára rẹ̀ hágá àbúdá òní ṣéèkì ní ilé ní ìpìlẹ̀ wọn. wà lẹ́tì sí àwọn àìsàn wọn àti ìmọ̀síọ̀ àwọn ẹ̀rí tó tọ́nà bá lè kíra sí ìtàdéhùn pé òun ṣàforíjì fáwọn èèyàn tó bá kú ní ẹsẹ̀ ìlànà lọ́nà bá mú wà rọ́ṣmà bí náà nìṣí àwọn ẹ̀rí tọ́nà ìkìlọ̀ fún mi ojúlẹ̀ nípa ẹ̀sẹ̀ mìnàlùkùfù nípa ìkùlọ̀kùnrin nípa ìmáṣẹ́kẹ̀ ètò ìwọ̀ṣẹ́kì àti ìkùlọ̀kùnrin nípa ìmáṣẹ́bọ ọ̀dùnú ìwọ̀lmáàtì àtàwọn ìkùlọ̀kùnrin nípa ẹ̀sẹ̀ gbogbo àwọn ẹ̀rí àwọn èèyàn àwọn ẹ̀rí kíkà ń ṣe ìlú kíkà ń ṣe àjọ ìpọ́nlọ́wọ́ kò ní èyí ti kẹ́yìn ẹ̀nìkan àwọn ọlọ́mọ ìgbà mú sí ọlọ́run pọ̀ níkẹ́ ọlọ́run pọ̀ lápò ní gbogbo ìran náà kò ní gbogbo ìran náà ọ̀kẹ́ táwọn ọ̀rọ̀ bá mú un. gbogbo àwọn ẹ̀rí yòókù tọ́nà bá wá wí tọ́nà ìgbà mi sọ́wọ́ fún mi gbogbo ṣéèk àti àwọn ẹ̀sẹ̀ kan nínú. káàkùn bá mọ ọdún ìwádìí àwọn ẹ̀rí àwọn ẹ̀rí tí ń ṣèlérí ìkẹ́ ọlọ́ọ̀ba àforíjì ọlọ́ọ̀ba fún ìrìn kàlà wọn gbàgbọ́ wà ìdámọ̀jú àdàkọ̀já ìsọ́kọ̀ wọ́n wà lọ bára lé pé àmọ̀ràn àdínlẹ̀ nìkan amákayà àtìlẹ̀ ọlọ́ọ̀ba ọ̀wìlá ìgbà alkọ̀wárì wọ́n yẹ wàrà wọn kọ̀wárì tí wọ́n bá kọ̀ lórí ìlú sósì wáyé àwọn ẹ̀rí tó ní lérí ìyàfún ìrìn kàlà wọn lọ bá mọ́ ẹgbẹ́ àwọn gàbàdà àwọn ẹ̀rí tó lérí ìyàfún ìrìn kàlà wọn lọ bá mọ́ láàkú ìlú sọ̀rọ̀ wáyé àwọn ẹ̀rí tí wọ́n ń ṣe àwọn àdéhùn pé àpọ̀ nítorí wọn kúlẹ̀ làwọn nǹkan yìí ọlọ́run bá lè tẹ lọ́wọ́ ọlọ́run bá lè tẹ lọ́wọ́ sànú ẹ̀ àwọn ìṣúkú àwọn ẹ̀rí tó fi tọ́lọ̀ bá lè tẹ láti ṣàdéhùn pé rọ́pùmọ̀ wọn ọlọ́run bá ń bẹ o wọn ọlọ́run bá lè tẹ láti lè tẹ gbogbo ẹ̀ tó bá kú ní ìṣú ìjáde fún mẹ́sìn wọn wọ́n sì ní ọjà wọ́n ní ìrẹ́ta tí wọ́n padà wà ní jẹ́ àápọ̀ lórí jáde kọ̀ wọn kọ̀ wá nìkí wọn jáde àta abala pé ìgbìn kan látàmàbẹ̀rù náà látàmàbẹ̀rù látàmàbẹ̀rù ló ti kébé rí ló ti kébé rí làwọn kan gbà mọ́ nítorí ẹ̀dá bá ti sọ fún ìjọba yọ̀ọ̀tẹ̀ ìgbìgbólà àlejò nítorí pé ẹgbẹ́ ẹgbẹ́ tó àwọn yàrá àwọn àbíjà náà máa fún ìdájọ́ tó lọ́wọ́ àtàlẹ́ ní tó lọ́wọ́ tó lọ́wọ́ tó bá ti kí nǹkan lẹ́sẹ̀ lọ́dọ̀ wọn lọ́dọ̀ àwọn ìjàmbá ìlú máa dé nù. wọn ká ẹsẹ̀ fún nǹkan kan nítorí ẹsẹ̀ bá lẹ́sẹ̀ ní lọ́wọ́ tó ṣe bá ní àtìlẹ́tọ̀ ìdìbò tó máa gbọ́ sọ pé yẹn lè wọlé sọ pé ọ̀dọ́gbọ́n tẹ̀lé ẹ́ kí wí náà ló fà á tó wíwo ẹ̀ dé tẹ̀gbọ́ lọ kí n tún wí ẹ̀rí lọ sí nígbà tẹ́tẹ̀ ìgbà tẹ́tẹ̀ ìgbà mẹ́jọ wọ́n ní wàá sájà bí mi kọ́ ọ̀rọ̀ ìbẹ̀rù ìbẹ̀rù lọ́pọ̀ lẹ́nu wọn gan tàbí jáde kó nínú àlùsùnà jama gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìrẹ́kẹ̀ ìrẹ́kẹ̀ ìrẹ́kẹ̀ ti pọ̀ fáwọn ọkọ̀ àwọn mọ̀bí àtàwọn ìjáde kó àlùsùnà jama wọ̀gọ́dùlàbù dáìwà ṣẹ̀ṣẹ̀ àwọn wá gbé abala kámà sí ní kébì àti lékè wọ́n ti lékè ní gbogbo abala abala kámà sí ní kébì tó bá gbé abala làwọn ti ìsìnkú ilé kékeré wọn ti ilé kékeré àwọn èèyàn ṣe àmàkùrọ kékeré yẹn wọn sàhálù ìmọ àmì wọn fi sọ ìjẹun rẹ lọ fọ àmúwálàbù kódà wọn sọ ìtàn tó kẹtọ ìhàzà mẹsàbí àlùfáàtì pẹ̀lú mẹsàbí burúkú pẹ̀lú jọnà burúkú sẹrẹ ṣé tó wá ní àkọrọ kò kálí àwọn ẹlẹ́ẹ̀kẹta ọ̀nà kẹlẹ́ báwọn ẹgbẹ́ tí ń fi àgbọ́yé ìtọ́ba ní àwùjẹ وني أهل السنة والجماعة أولا أهل السنة والجماعة وهو تلي السنة النبي صلى الله عليه وسلم لكن سيدنا والصحابة لكن الجماعة وهم وسط ونوى لا بين المذهبين هو لا مذهب الدين مذهب الخوارج مذهب مذهب المبدع هو لا مذهب المبدع ومذهب الخوارج مذهب ويجمعون بين المسلمين أمام كل بريج وقفوا كل بريج وقفوا هو نيل بيتا نيل بيتا إربع مرجع أمام نيل بوعد هو نيل بوعي أمام خوارج أمام نيل بوعي هو نيل بوعد أمام سنة جماعة أبو كل بريج أتواعد وأتواعي كل بريج والله لا يصور به هو بعد اليوم ده ويقولون هم إن الكفر في القرآن كفر توا من القرآن والسنة أدين السنة ينقسمان إلى قسمين كفر صنع ميجي بمو كفر تما من القرآن السنة كفر صنع ميجي كفر أكبر كفر تتوبي وكفر أصغر أتي كفر شكي وشرك أكبر هكذا أتي وتتوبي وشرك أصغر أتي وتكفر والذنوب التي من الشرك مبوا وين شرك وبس واتوا يقول لا لا يكفر صاحبها wọ́n ní gbogbo ẹnikẹ́ni tó bá kó sí yìí kò ní ìdíje ìdí فالشرك الأكبر ولي يبوكي يبوكي توبي والكفر الأكبر أتكفر توبي يخرجان من الدين من الجماعة من ذلك من ذلك أيضا كمي جبا كويتم أدير كمي جبا من الجماعين لجو والشرك الأصغر أما بوكي كيري هذا بتاما يبوك أما بوكي كيري والكفر الأصغر أتكفر كيري إذا تكن لهم من المول لا يخرجان من الملة من الدين من ذلك من الإسلام خلافا للخوارج يعني شيطان في يتساوى خوارج Ẹbá ti rẹ̀ ń tọ́sọ yín pé ẹ̀sọ́ kí gbèrègbèrè jáde kúrò ní Islam kọ̀ọ̀rì dì ní. Ẹbá ti rẹ̀ ń tọ́sọ yín pé ẹ̀yàgbẹ̀rún lọ jẹ ní kúkú rí kékeré kúkú rẹ̀ jáde kúrò ní Islam ẹ̀bọ̀ kọ̀ọ̀rì dì ní. Àbáwá ẹ̀yìn ọ̀báwá sọ pé kúkú kékeré gbígbé ẹ̀dá lè fún islam lọ́dọ̀ sí i àmọ́ tí ìṣèlú ah, gbé ẹ̀dá lè fún islam wàlá ìkọ̀ ìdí wọn. èèyàn bá ìdí pé àkókò kékeré ló gbé ẹ̀dá lè fún islam lọ́dọ̀ sí i àmọ́ kókò kékeré kò gbé ẹ̀dá fún islam kọ́ síra ní ìdè ṣèyàn báyìí sọ pé méjèèjì ìṣirikù àgbékeré àgbékùkù kékeré ló gbéyàn jáde kúrò nínú àgbèrò tẹ̀mí náà bọ̀ ìdílé wọn náà torí pé ìwọ tó pè é ní kéèbèrè pẹ̀lú àṣírikù àgbọ̀ ìwọ náà ti pè é ní kéèbèrè pẹ̀lú ìtọ́jú ìmúni jáde kúrò nínú ìlàmù yẹn ìṣe sọ pé wàṣírikù àgbọ̀ àti ẹbọ kékeré wàlúkùkù àgbọ̀ àti àtikùkù kékeré ìdájọ́ kan náà ló mú láyò kùn jáde mílẹ̀ sí mílẹ̀ kìláàfà ní kọ̀wárì láti yàtọ̀ sáwọn kọ̀wárì yìí àwọn kọ̀wárì ti lẹ́gbẹ̀ẹ́ pẹ́lú kékeré máa ń múni jáde kó Islam àwọn lẹ́gbẹ̀ẹ́ pẹ́lú kékeré múni jáde kó Islam làkín náà mo máa yọ sí sọ́ọ́ lè fi ìsìn máa àmọ́ ìkáwà gbàgbọ́ ní pé ní jíjì àmọ́ ìdí ìmá ní ìbàjẹ́ kìláàfà ní lọ́sí àti láti yàtọ̀ àwọn kọ̀wárì àwọn òjì àmì àwọn òjì àwọn òjì ẹ̀gbà pé ní ìmá ní wọ́n ní má ní ó fi gbé ní sẹ́rí tí kò sàlàyé bí láti yàtọ̀ àwọn kọ̀wárì àwọn òjì àmì. أو في طرف شقيق يقني àwọn àdúgbò jama àwà ní abala àwà ní gbogbo ẹgbẹ́ àwà ní àárín ẹgbẹ́ àtakò àwọn méjèèjì àtakò ìjọkọ̀ wá jẹ̀jọ òwúrọ̀ wàhù àwọn ìpínlẹ̀ tó jama wà ní ìdáyé hàm wọn láwọn wọ̀nyí ẹgbẹ́ wà lórí àdìsọ́kàn àwọn àdìsọ́kàn jama àti ìfọ́fọ́lọ́wọ́n bá gbogbo ìsìn wọ̀nyí wọ́tàbù ni wọ́n wọ́tàbù jẹ́mẹ̀ ìwé náà ìpín ìwáyé wọ́n kójọ papọ̀ láàrin àwọn ẹ̀rí tí ń lérí ìyàfúnni àtùsùwàmì sún ìwáyé e àti àwọn ẹ̀rí tí ń ṣe àdúrà àforíjì àti ìkẹfùnni wọ́n kó gbọ́ ìjọba pọ̀. wàjámẹ̀ ìwé náà ìkọ́ ti wà rọ̀jà wọ́n kójọ papọ̀ láàrin pàmò ẹ̀bẹ̀rù àti màníra kan pàmò ẹ̀bẹ̀rù iná bẹ́ẹ̀ tó bá kú sí lórí àwọn kan tó gbé jáde fún mẹ́sìn àìsàn màníra kan àlẹ́ فلم يأخذوا الرجاء فقط أو ممكن هو الجنة الأصلية كما أخذته المرجئة كما مرجئة بقامة ولم يأخذوا الخوف هو الذي ممكن يرى جنة فقط لفظا كما أخذته الخوارج ẹjẹ bá wọn sọ̀rọ̀ àti ìpínlẹ̀ o ṣe yẹ máa ti gbà mọ́. ilé ìlà ìyá ìṣe ṣe ìṣe ìṣe ìwà ìṣe gbogbo ẹnikẹ́ni tó bá nílò àti ìdàtà àbájábà lálẹ́ yìí wọ́n ní kọ́ ọ̀dínì nígbà ní sísọ yìí kí mo ti kà síwájú báyìí pọ̀. káwá lè bá a fún kókò lè wà wáyé lè bá wáyé bí dáadáa ẹja lọ sí ṣe fífì ẹja lọ sí ṣe fífì sábà dé ṣe fífì a kò rí nǹkan tí ó tó ṣẹlẹ̀ ń bẹ̀ lọ́wọ́ àdébẹ̀ fífì sibali ní pèsè tí tí ìsàlàyé sibali àwọn ni wàhùnà kùrùkùn kẹsẹ̀ rọ̀ wọ́n ní àwọn ìyàtọ̀ tó pọ̀ nínú bẹ nínú ṣíkì akbar láàrin ẹ̀bọ́n ńláńlá wà ṣíkì akbar àtẹ̀bọ̀ kékeré àwọn ìyàtọ̀ pọ̀ ń bẹ láàrin méjèèjì àkídà tó àdìsí ọ̀sẹ̀ ìjọba àná sàlàyé tẹ́wọ́pẹ́ síra yìí wọ́n sàlàyé tó ba ní islam jẹ àti àwọn kan tí ọ̀bà ní islam jẹ. tó wọ́n fẹ́ dípò ìwádìí pé ẹ̀bọ kékeré náà ba ní islam jẹ kò sínú àwọn nàwa bíbí islam jaba káyé nínú àwọn nàwa islam. ètò ti di ọ̀rìjì yẹn wà bọ́ àgbàdé. wọ́n wá ní ọ̀rùn náà kàkóró kò ní fẹ́ràn wọ́n láwọn ìyàtọ̀ tó ń bẹ ìyàtọ̀ pọ̀ ti ń bẹ وهي هناك أن الشرك الأكبر يخرج من الملة والشرك الأكبر لا يخرج من الملة wọ́n ní mọ́tò ní pé ẹbọ ńláńlá a máa mú ní jáde kúrú ẹ̀sìn àmẹ́bọ kékeré kò ní mú ní ẹ̀sìn láíláí wàlàkínàbù àdéhùn tó ní sàlá ìlú sàlẹ̀ àmọ́ o wọ́n ní ẹ̀ṣẹ̀ ńlá kan lọ́jọ́ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá kò náà ní ìṣe wọ́n ti ní kí ẹ máa pè é ní ìṣèlú pẹ̀lú ẹ̀ṣẹ̀ ńlá ńlá tí ò tẹ̀bọ̀ ṣé kò wá dé pé ẹbọ kéde ẹ̀ṣẹ̀ ńlá ńlá náà àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá lọ́jọ́ tí ò tẹ̀bọ̀ ṣé wá ní wàhúwà wà ilá tó ń ṣe àṣì àpà wọ́n ní àyìnbá ṣe àtìbàrọ̀ wọ́n dájú ẹbọ ńlá yóò fi tìjẹ́ ní àlàálẹ̀ عمل بابو وأما الشرك الأكبر أما بابو إذا كان رياء القلب رياء أو سمعة أو سمعة فإنه يثبت العمل الذي وقع فيه تسيه بات رياء فيه لكن يسير أبو من الإنسان يبعد ولا يشبه بقية الأعمال التي ليس فيها رياء ومن أبو أن يكون في رياء لأن تلك الأكبر هي أن يكون الله يحل الدم والمال أما سيئة أفي سكيار لا تكون عليه إجلاء الشرك الأفضل ولا تفرض كشري فإنه لا يحل دم الإنسان من كنيسة جهدته وماله كنيسة سكيار لأنه لم يخرج من الإسلام فإن يسجد لكم الإسلام Ramawu, Islam, Muwadi di Sambal, Ibi tí Ṣubha Afájàbá Sábáwà ṣe rẹ̀ rẹ̀ nílé tẹ̀rí alhamdulillah àwọn àfáà ní ìtọ́ púpọ̀ jù ọlọ́ọ̀hìn àbí àwọn àfáà tó ń lọ wọ́n ní jíjí wọ́n ní dọ́gbàdọ́gbà wọ́n yí sàbòsí wọ́n sì ní àmẹ́lẹ̀tò ẹ̀míyà wọ́n ní àmẹ́lẹ̀tò ẹ̀míyà ká ní àmẹ́lẹ̀ ìmọ̀ àmánà látọ̀dọ̀ ọlọ́run ọba ìmọ̀ ọlọ́run ọba ni ìmọ̀ ìṣẹ́ ọlọ́run ọba ni a ti gbọdọ̀ gbé fún àwọn èèyàn ilé ẹbí ọlọ́run ọba àdéhùn àtàlẹ́bí fún ọmọ ọlọ́run ti gbé fún wa àmánà ìtàn ti lámánà ẹgbẹ́ bọ́lọ́run ọba ti gbé fún àgbọ̀dọ̀ gbé fún wa àti ìmọ̀ fífún ìtàn ti lámánà kọ́ ìpè ìtara tẹ́ńgé nǹkan fún yàn kó o ti padà gbé padà ẹni tó gbé fún ọ ilé ẹgbẹ́ ti gbé bẹ́ẹ̀ ni ẹ ti gbé fún ọ. so ìmọ̀ ìmọ̀ ọlọ́run ìmọ̀ ẹ̀sìn ọlọ́run ọba òun nílé ìdáyìí táwọn yẹn bá ti bó bá ti gbàgbọ́ ìgbé fáwọn ẹ̀ ẹ̀ máa wò. ဒီဘက်ကနေပြောရရင်အဲ့ဒီမူတော်လည်းပဲမူတရီမအလာဘူဘောရဲ့စီကြီးရပကဝလူရဲ့အာဖာဝနခေါ်လာတယ်အာဖုံဒီဝဆရာဒီမဆလာယူတယ်ကိုကိုမဖတ်သိမဲ့သတ်ပိုက်အာသိမဲ့သတ်ပိုက်အမဒီပါလိုလီလေးဒီလိုပြောရရင်ဒီကအင်တန်တီကိုလာလာပြလာအင်ကိုတာလို့ဒီကမတာချစ်ကလာဘာလူရဲ့အဲ့လိုခေါ်လာတယ်အဲ့ဒီအာဝအာဝဟောတယ်ကိုဒီမဆလာအာဝသိတာဝသိတာအမေရိကသားပါရှိဦးနေတယ်မဇ္ဇဘူအာသိမဲ့ဂျမားနေ tò látara báyìí nítorí ẹgbẹ́ pé nígbà tí àwọn káwọn bá ń bí sọ́ọ̀nù wọn ti dá ẹ̀ tí wọ́n ní nà kọ́lá wọn ní bí wá fún àwọn àfa ìyapa lórí ẹ̀ lẹ́yìn pé pẹ́ẹ́nà tàbí pé ìfà tó wà lórí ẹ̀ ẹnu kò lórí ẹ̀ pé gbogbo bíbí àwọn ìṣèlú ìdájọ́ kan náà ló mú lọ́dọ̀ àwọn àfa àtúnyà kìí ṣe ìdájọ́ kan náà ló mú ní ìṣẹ́ àbàtì súnmọ̀ kìí ṣe ìdájọ́ kan náà ló mú lọ́dọ̀ àwọn ahùn súnmọ̀ ti ọ̀jọ̀ máa nítorí ẹ̀ṣẹ́ mi ní kílá náà alábà ìjàpá ẹni àbá àtàkùn kí nígbà tó gbé ìdárí kí lóṣù. ọ̀rọ̀ dídá ìwà rẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé síwájú ọ̀rọ̀ kan ní tó jẹ́ pípé àwọn afáàkù lórí ẹ̀ ti fáàkù wà lórí ẹ̀ wípé dídá o ó ń bẹ nínú ilé tó gbìyànjú àdìpọ̀ ní Islam ó ti ń bẹ nínú ẹ̀ ilé tí ó gbìyànjú àdìpọ̀ ní Islam ilé báyìí ìjìmáì wà lórí ẹ̀ wà lórí ẹ̀ nítorí ló falọ́ fúnjọ́ sí pé ẹ̀ ní kásírà kan ẹ̀ ní kásírà àfa súnmọ̀ kan ọwọ́ gbé wá wípé àwọn àfa ìyá kan ní ìdájọ́ gbà àwọn kan sọ pé gbogbo bídà ní kúkúrú àwọn kan sọ pé ẹ̀ ń bẹnu bídà tó gbìyànjú àrè fún mẹ́sìn ń bẹnu bídà ilé tó gbìyànjú àrè fún mẹ́sìn bẹ́ẹ̀ ní lẹ̀ fún yìí àwọn apá ẹgbẹ́ bí àti ìmọ̀ wọn òun náà ni pé wọ́n jẹ́ nítorí pé wọ́n ní ìsọ́ púpọ̀ gẹ́gẹ́ bí mo ti ṣàlàyé síwájú gbogbo masáì gbogbo àwọn masálà tó bá pé ẹnu kò lórí ẹ̀ tó jẹ́ pé àwọn ahlus sunnah wal jamaa wọ́n ní kọ́ọ̀lù méjì lórí ẹ̀ wọ́n ní gbólóhùn méjì lórí ẹ̀ àwọn kan wí bákan àwọn kan tún wí nìfẹ́ yàtọ̀ táwọn afáàfin bíbẹ̀ dábìlà ìtọ́ wọ́n gbé àwọn ìyapa ìwá àwọn kan gbé àwọn kan wí báyìí wọ́n wà ń lẹ́rìí wá pé àtò àmọ́ àwọn ò ibi ọ̀rọ̀ iyì táwọn lọ nílé yìí ibi gbólóhùn yìí làwọn lọ́ so pẹ̀lú àwọn ẹ̀rí báyìí pẹ̀lú àwọn ẹ̀rí báyìí eléyìí báyìí lè ama ní fèsì àwọn afa sunna eléyìí báyìí lè ama ní ojú ọ̀nà àwọn afa sunna gbogbo àwọn masáìlì táwọn afá súnmọ́ bá ti wá ní àkọlà ìlà lórí ẹ̀ tí wọ́n jí pé yẹ pé gbogbo ẹnu kù lórí masala yìí èèyàn gbọ́dọ̀ mọ̀ pé irú masala bẹ́ẹ̀ èèyàn gbọ́dọ̀ yapa bẹ́ẹ̀ tí èèyàn bá yapa bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ti jáde kú nínú ahlu sunnati ó ti jáde kú nínú ahlu sunnati wal jamaa ni. torí pé àrẹ́bí sallallahu alaihi wasallam sọ pé láti sẹ́mi rí ummati ala dalalah àrẹ́bí ní àwọn àlùmọ́ mi wọn ní palọ̀pọ̀ lórí nǹkan kan àwọn àni umma mi wọn ní kójọ papọ̀ lórí nǹkan tí nǹkan wá jẹ́ àná láíláí eré yẹn jù pé wáyé pé nígbà àwọn àti umma bá kanu pọ̀ lé lórí ìmọ̀nani èé àná ìmọ̀nani ẹni tó bá fi wá lè japa rẹ̀ àgbà pé sẹ́yìn bá fi lè japa àmọ́ náà kí ló ń bọ́ sí ẹ̀ inú àná nìyẹn tó rẹ̀ sọ pé n tí ìjìmá ìlú bá wà lórí ẹ̀ n tí ìfà kò bá wà lórí ẹ̀ ìyẹn gbọ́dọ̀ yapa rẹ̀. sọ́dọ̀ lọ́pàá ló alìjìmáyò máa ṣúwò tí àwọn olùmọ̀ nínú àdúmọ̀ sábà pawọ́pọ̀ lórí ẹnu ọ̀yà pa lórí ẹ̀ tí gbogbo wọn fẹ́ràn pọ̀ lórí pé yá ìtumọ̀ ìṣòrí ní ọ̀sìn máa ṣúwò nǹkan yòó lè jẹ́ ọ̀rọ̀ láíláí nǹkan yòó lè láti ṣe láíláí bọ́lá wọn bá lè ṣe láti sọ lórí àtìlẹ́yìn látara ẹ̀rí tí ajúmọ́ ẹ̀. afáyí afá jabata muhammad gali jabata wà lè máa kí ó gbójú fáwọn èèyàn pé afáyí láyà púpọ̀ níbi àyín yí ọ̀rọ̀ lọ́wọ́ bá ìyà ń yí ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam àti wàlẹ àbá yẹ tẹ ti bẹ̀rẹ̀ àwọn afa nígbà tá a fa bá ti ń yí ọ̀rọ̀ lọ́wọ́ bá tọ̀nà ànábì sallallahu alaihi wasallam. tó hadithu la tajtami'u ummati ala ad-dalala ní sílẹ̀ kan yẹn jabata wọn ti fáwọn ẹ pé àwọn sọ̀hábà lànàbì sallallahu alaihi wasallam báwí àwọn zùdùlà ilé báyìí ọ̀rọ̀ tó yíya kà sí àgbọ́yé hadithu yìí kò sí ẹnìkankan nínú àdúmọ̀ ìtọ́sọ pé àwọn àwọn sọ̀hábà rẹ̀ lẹ́bi sọ́dọ̀ lọ sílám dáwí bẹ́ẹ̀. a jẹ́ sí pé nítorí sọ ní pé lẹ́yìn àwọn sọ̀hábà gbogbo àwọn àdúmọ̀ yìí lẹ́yìn wọn àwọn tó jẹ́ àfa àdúmọ̀ yìí wọ́n lè pa ọ̀pọ̀ lórí ànọ́níyà wọ́n lè panu pọ̀ lórí àná wọ́n lè fi ìmẹ́rù lórí nǹkan wọ́n lè fi ìfẹ́ báàkù lórí nǹkan ẹ̀ ti di àná àwọn òbí ẹlẹ́ẹ̀kejì ummati sanabi sallallahu alaihi wasallam sọ ṣé bá níṣe ṣé àwa wọ̀nyí náà àwọn tí wọ́n wá lẹ́yìn àwọn sọ̀hábà ridwanullahi alaihim títí tó fi dásìkò yìí títí di àsìkò yìí tí a ò sí nínú umma nabi sallallahu alaihi wasallam ní ummati àwọn sọ̀hábà ló mú ṣé bá níṣe tó àwọn àlùmọ̀ mi wọn àlùmọ́ náà sallallahu alaihi wasallam ó kó àwọn sọ̀hárì sínú àtàwọn tó wá lẹ́yìn wọn àtàwọn tó wá lẹ́yìn àwọn tó wá lẹ́yìn wọn tí kò ti dàsìkò sí i gbogbo wa pátápátá nínú umma nabi sallallahu alaihi wasallam inú ẹ̀ gbogbo wa kó sí. so nta nabi sallallahu alaihi wasallam ti sọ ni pé láti fẹ́ ummati ala dalalah àwọn àlùmọ́ ni ò ní kó jọba pọ̀ wọn ní kọlọ́kùn sí nǹkan kan gbólóhùn ò ní sọ̀kan lórí mas'ala kan nǹkan yẹn wá di àná àìláyà níbi tó kọ̀ sílẹ̀ lá láìláìláì kò rọrùn bẹ́ẹ̀ ẹni tí ṣe lọ́kì yìí so ala kulli hal a ah, nínú masala tí ẹnu wa papọ̀ lórí ẹ̀ tí ìtìfáàkù wà lórí ẹ̀ tí ìjìmáì wà lórí ẹ̀ tẹ́ẹ̀rí tẹ́ẹ̀lérí àlùsúnnà kankan tẹ́ẹ̀lérí àfa súnnà kankan kọ́ yapa lórí ẹ̀ kò lẹ́nu masala ọ̀rọ̀ àṣetì rọ̀rì nípa wípé gbogbo àlùsúnnà wal jamaa ànágbàgbọ́ náà wípé àṣetì rọ̀rì ẹbọ kékeré kò múni jáde kúrò ìsìlámù ẹbọ kékeré kò gba gbogbo iṣẹ́ kò gba gbìyànjú ẹ̀ka bó kékeré sọ lè di ẹni tí ó ṣe gidi nínú náà tó gbogbo ẹni tó bá tó wà lè yaba ń bẹ̀ ẹgẹ́ bí afa muhammad bin ali jabata irú ẹni bẹ́ẹ̀ kọ́ ìdíni. tí yóò máa pèyàn ní dáfír ló jẹ́ pé àálùsùn náà jẹ́ máa pé ó gbìyànjú àdìpọ̀ ní islam yóò máa pè é ní káfíìr pẹ̀lú nǹkan tó yẹ sí ètè kúfúrú ẹ̀bí àṣìṣirkù àfúrọ́ di àwà lórí ẹ̀ tí wọ́n ní masala àṣìṣirkù àfúrọ́ gẹ́gẹ́ bí àlàyé tí a ti à ń bá lọ. masala yìí ọ̀nà méjì tó náà ni a lè pín sí gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé nípa ṣọ́kùnmọ̀ tárìkì sọ́lá ìdájọ́ tárìkì sọ́lá alẹ́ ìgbà mú ní ìrìnà pé ibi tí àbájábàtà ti ní pọ́blẹ́mù gan ìrẹ̀lá dé sẹ́rí lórí ṣọ́kùnmọ̀ tárìkì sọ́lá ṣọ́kùnmọ̀ ṣàlàyé pé àwọn àfà wọ́n ní ìtàn pọ̀ ní ọ̀nà kan wọ́n sì ní ìyapa ní abala kejì wọ́n ìgbọ́ràn yẹn ọ̀pọ̀ kí wọ́n yìí sọ̀rọ̀ yẹn kódà kó máa fi rọ̀gbà kódà kó fi ń fi rọ̀ àmọ́ ó ní gbàgbọ́ pé ìwọ̀n yìí sọ̀rọ̀ yẹn nìkan tí wọ́n nípa nìkan tí wọ́n yẹn yóò gbà kọ́ràn yẹn ni wọ́n kàn láìkì ẹ̀jú láìkì tí máa fi rọ̀ àwọn òkè ìlà irú ẹni báyìí ó ti di káfíìrì ìmáà di káfíìrì ó ti di ẹni tí ó ti jáde kúrò ní ìsà pẹ̀lú ìpanupọ̀ gbogbo al'umma yi pẹ̀lú panupọ̀ gbogbo àpá al'umma yi òtún ká fi gbìyànjú kódà kọ́ máa ṣe ẹ̀kẹ́ níbi ọ̀rọ̀ táìkù sàlà ẹ̀mí kò sàlà bẹ́ẹ̀. bí táwọn apá àdúgbò apá orúkọ ẹni tí wá ń kí ọ̀n tiẹ̀ ẹni tí ìwà tó ń tẹ̀ àmọ́ ó ní àgbọ̀ tí dọ̀ràn yàn án nígbà tí ìwọ̀n ọ̀ràn yàn án lórí gbogbo wa ó ní àgbọ̀ tí pé ọlọ́run ọba àlejò láti ọ̀rọ̀ ẹ̀rọ ìgbà lórí àmọ́ tí ìwà tó ṣàháwò náà ní ti tọ̀lẹ́ ti tòrò jù èké ọ̀hún làwọn afáàtì ìjà kan pé wáyé kó bá dàbí pé ìwọ̀n ọ̀ràn yẹn ní ẹnu kì í kàn kí lásán ní nítorí ìrẹ̀ ní báyìí àwọn sani kò ní máa jẹ́ káàkiri lọ́dọ̀ sí wọn. àwọn sani à tí ì bá kí ọ̀hún kódà kò bá dàbí pé ìwọ̀n ọ̀ràn yẹn àmọ́ kì í kà á wú náà ní ìdìbò èké ọ̀hún wọn ní káàkiri lọ́dọ̀ táwọn. àtúnṣe pé ẹnikẹ́ni tí bá sọ ìkíní kejì nínú mọ́sálà yìí à ní sọ pé kò jáde sí ìlànà àhùn jàbáà ẹnu ṣáká kà máa ṣe ní pé nkàlùkù ọmọ ti ẹ̀rí rinlẹ̀ lórí tó bá lọ sí à. ìtẹ́ mi rí tí ó lálàáfíà jù nínú mọ́sálà yìí àwọn eléyìí nítorí ẹ̀rí báyìí torí ẹ̀rí báyìí àwa ní sọ pé ní tó bá sọ ẹlẹ́ẹ̀kejì àníṣọ yìí pé irú ẹni bẹ́ẹ̀ ti jáde kúrò nínú àdìsúnnàfi wal jamaa. sùwẹ́rì pé lórí mas'ala yọ kan ṣoṣo aníbi tí ẹnu àfa àti kò téèyàn gbọdọ̀ yapa lórí ẹ̀ pẹ́ẹ́kú téèyàn bá ń yapa lórí ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ti jáde kúrò nínú ẹ̀sìn yẹn. a sì rí ibi tó yẹ sí pé ẹnu àwọn àfa òsì kò sùwẹ́ sí pé téèyàn bá yapa lórí ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ti wà nínú àdìsúnnàfi wal jamaa. bẹ́ẹ̀ náà lórí bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ àṣírí kò téèyàn bá yapa lórí wípé ẹbọ kékeré ó gbé ni jáde jáde kúrò ní islam tí àwọn àgbà ìṣàbọ̀ fi ti jáde kúrò ní islam irú ẹni bẹ́ẹ̀ ẹbọ fi ti gbìyànjú jáde kúrò ní islam irú ẹni bẹ́ẹ̀ fi ti jáde kúrò nínú ahlu sunnati wal jamaa ó sì ti kọ̀ ọ̀rìjì nìyẹn tó ṣe ìtìfà ìfẹnukò gbogbo àwọn àpá pátá ó wà lórí pé ẹbọ fi ti dé o ìgbé ni jáde kúrò ní islam nítorí àwọn ẹ̀rí tó pọ̀ nígbà tí wọ́n bára lé àwọn ìṣàbà ti sunna so ní ọlọ́pàá ló jẹ́ sí pé kò sí ẹ̀ lè rí ìkànnì máa lù sunna wal jamaa àkọ́jà alùmọ́sálà yìí ní pé kí ni o ẹ̀bùn kékeré ló ń jáde kúrò ní islam ọ̀sọ́ ní bíi kékeré ìjọ ní jáde kúrò nínú ìjọ ọmọlẹ́yìn anabi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni òjò sọ ní ti ọmọ náà gẹ̀rẹ̀ àyàfi àwọn kọ̀wárí jìnnì kan tí wọ́n ti ń sálù sínú ọ̀jọ̀mọ́ àwọn ni wọ́n ya parí masala yìí wọ́n ní ẹ̀bùn kékeré ló ń jáde kúrò ní islam ṣe sọ́ọ́lì ọ̀zán gẹ́gẹ́ sàlàyé síwájú tó buhari jù wà lórí ẹ̀ kíkẹ́ ẹbọ kéré o àwọn ìdíjẹ́ rẹ̀ kó ní ìsìlá. kọ́rọ̀ yẹn lè bà wá yé dáadáa jẹ́kì wá dípò yé wa nípa wípé níbo ni àwọn ahlu sunnah wal jamaa níbo náà ti yapa níbi ọ̀rọ̀ الشرك الأصغر ولي واختلف العلماء في الشرك الأصغر هل يظهر كسائر الذنوب التي دون الشرك التي دون الشرك الأكبر أو لا يظهر wani واختلف العلماء وما يقع في الشرك الأكبر يقع البكير أما يقع دوري ورسكي لا بلابو هل يوفى لا بلا يتصل وبالك لوكي يجني فيها بقول لوكي كفائد الذنوب يجب أن ويسيوكي التي دون الشرك الأكبر إليك يسوى بولا لا أو لا يوفى أبلون بولك ويجني بتاع فاتي يقع sọlẹ́ báyìí ìdíjà bàdájọ wa sọ ní ilé báyìí. wọ́n sọ ní pé ṣáà pé ẹni tó bá kú lórí ẹbọ kékeré sọ́lọ́ wọn bó forí jìn àbọ́ lọ́wọ́ wọn forí jìn. ọ̀sán ni kéèyàn sọ pé ìjó mu jáde kó nù ẹ̀sìn àbí kò mu jáde kó nù ẹ̀sìn. ìjó sọ di ọmọ náà gbére àbí kò sọ di ọmọ náà gbére ní nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ní méjèèjì àwọn nítorí àtẹ̀yà burúkú tó wẹ́sẹ̀ rẹ̀ fáwọn yẹn. wọ́n máa sọ fáwọn yẹn pé à sábà ti sọ pé ọlọ́run ní torí jìyàn ó túmọ̀ sí pé ìyà tó ti di kèfèrí nù jẹ́ kú fún nìkan ẹbọ tó gbé ni jáde fún Islam nìkan lọ́wọ́ bò ní orí ẹ̀dìyàn yẹn gbọ́dọ̀ tó ẹsẹ̀ tẹ̀ àwọn àìbọ̀yé súnà ní dáfà ìlàmù àti pé àtẹ̀yà burúkú tá a fa ìtẹ́ fi lọ́lẹ̀ náà ní dá láàmú tó fi ń gbogbo irú àwọn ọ̀rọ̀ burúkú báyìí. bí ba ní ìyà tó ń bẹ lọ́dọ̀ àwọn àhùn súnà pẹ̀lú jẹ̀máà nípa wípé kábàáyé kékeré jáde kó ní ẹsìn ìfẹ́ sọ níbi kẹsì rí ọsọ nílọmọ náà gbé àti pọlọmọ bá àlejò orí kan yẹn kásọ pọlọmọ bá àlejò kẹlẹ òní torí iṣẹ́ kan yẹn pọlọmọ bá àlejò kẹlẹ jẹ ẹyìn yàrá lọfẹ gbọ́dọ̀ fìyàmà ní zámán òtúmọ̀ sí pípẹ́ yẹn jẹ́ jáde kó ní ìgbà. iṣẹ́ ti sọ pé ọ̀kẹ́lẹ̀ fẹ̀lẹ̀ ìlànà ó ìṣèkè akọ̀rọ̀rí àlìyóòfàr àfa ìrì bìnúbi lẹ́tì dùn ìṣèkè akbar àwòlà yóò fà àwọn afa ìyapa níbi ọ̀rọ̀ ẹ̀bùn kékeré lábala wípé ìjọ́lọ́wọ́n bá àlejò kúrò ẹ̀jẹ̀ yẹn fún ìrọ̀kúlẹ̀ lórí Ah, gẹ́gẹ́ bí àwọn ẹ̀sìn yòókù tí ò ṣẹbọ ńláńlá àbọ́lọ́hùn orí èdè yẹn. الشيخ دي لأن الله عمم فقال nítorí pé ọlọ́run bá nìkẹ́ láńgbà tó náà bá nìkẹ́ fún sọ̀rọ̀ ẹ̀bọ̀ ó kú gbogbo ẹ̀bọ̀ pọ̀ ní ọlọ́run bá nìkẹ́ sọ pé inna Allaha la yaghfiru an yushraka bihi ọlọ́run bá ní dájúdájú èmi ọlọ́run bá dájúdájú ọlọ́run bá Allah kò ní forí déyàn téèyàn bá ti ẹ̀bọ̀ kú pẹ̀lú òun ọlọ́run bá èyíkéyìí ẹ̀bọ̀ téèyàn bá kú lé lórí ọlọ́run bá nìkẹ́ ní forí ẹ̀jìn wọ́n ní fàhádà ya'ummu shirka al-akthara ní áyà yìí wọ́n ní ọ̀rọ̀ yìí ó kó ẹbọ ńláńlá àti ẹbọ kékeré oko sínú oko gbẹ papọ̀ tó kí tọ́lọ́wọ́n balẹ̀ tẹ́lẹ̀ òní orí ẹ̀jẹ̀ yẹn kí wàhálà kì í ṣe ṣùgbọ́n o. هناك فرق يتم بلا أن يبقى الشريعة بنا لا لا بلا بحيث لا بلا أن الشرك أكبر لا بلا يكي يبنا لا نقلد صاحبه في النار يوجد يعني طبعا كسي يوجد كسي بلعين لومبا والشرك الأصغر يبقى كريتي لا يقلد صاحبه في النار هو نمو يعني طبعا كسي ونمو في الجنين ونمو في الجنين wa inna ma la budda min ta'zili wọn ní tí àtẹ̀ ń sọ ni pé ọ̀ràn yẹn ni kọ́nà wọn bàdé fiọ́lá kó sì ya ẹ̀bọ kó sì rí jẹ ní lọ́jọ́ gbéra kìyàmà wà láyà tùbálù lọ́fẹ́rọ̀ ẹni tó bá kú sórí ẹ̀bọ kékeré òmìnira kò rí jẹ lọ́dọ̀ ọlọ́wọ́n bá nǹkan tá à ń sọ yẹn láàkín láyé ọ̀hún ìdílé àmọ́ tí mo ti báyìí sọ pé yóò wọ náà yọlọ́wọ́ bò ní forí jìn kò ní ṣe gbé sínú náà torí kìí ṣe fèrè afájàbàtà fi ti gbọ́ báyìí tó ń pè ọ̀rọ̀ yìí yẹn púpọ̀ jù ìyàtọ̀ bẹ́ẹ̀ láàrin kátó kọ́lọ́wọ́ bá àlẹ́ sẹ́yìn òní forí jìn pé yóò jìyà tó ṣe lọ́jọ́ gbẹdà fìyàmà lè zámán kọ́lọ́wọ́ bá àlẹ́ sẹ́yìn ló jẹ̀yàn yà rẹ̀ àti wípé nǹkan yẹn sọ̀rọ̀ yìí ṣe fèrè àti tí nǹkan yẹn sọ̀rọ̀ bàmánà gbére àti tí kò yọ ayé níbi ọ̀rọ̀ fíforí jìn àti ọ̀rọ̀ nílà forí jìn kò sí ìyàtọ̀ láàrin ọbọ̀ kékeré àti ẹ̀bọ̀n náà lánìí ọ̀rọ̀ ìdàpọ̀lùjì méjèèjì ọlọ́run bá nìkẹ́lẹ́ fi ààrẹ jẹ yẹn kiri fọlọ́run bá nìkẹ́lá ó kó ẹ̀bọ̀n méjèèjì papọ̀ ni nínú àyà yìí. àmọ́ ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì lábala wípé yóò sọ ní dìkì èsèdí tí wọ́n máa ṣe jìnnì nínú náà bí ọ̀sùn èsèdí náà fi ní ẹbọ ńláńlá òun sọ ní dọ́mọ náà gbére nípa ìṣe kúkú rẹ̀ ó sọ ní dẹni tó jáde kó ní ìlà bẹ́ẹ̀ bọ́ kékeré òun ò ní sọ ní tó bá kú ti ní ọba tiẹ̀ wọlé náà wọ́n ní wọ́n ní nǹkan tá n kàn sọ nípa kọ́lọ̀ ọ̀rọ̀ nítorí yìí kí ni wà ìnáma làbú dàmí tààbí yìí ọ gbọ́dọ̀ jẹ́ kí ni ọ gbọ́dọ̀ jẹ́ ìyá tó ṣe ilé ọ gbọ́dọ̀ jẹ́ ìyá ẹbọ kékeré tó kúlé lórí yẹn wà kọba lè mọ̀ fírọ̀ kò ní rí àforíjì àlọ́dọ̀ náà bá láàbí láyọ̀ àlejò àná wọ́n ní àmọ́ irú ẹni yìí kò ní ti jèrè nínú ọlọ́ọ̀bá ilé ìbáyìí òní àlàyé nífọ̀síwẹ́wẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀bọ̀ kékeré yìí àwọn فهذه fàhádì àdùnfurúkì بين ṣìkì الأكبر wa الأصغر asghar wọ́n يا bíi báyìí ni àwọn apá kan yàtọ̀ ní bẹ̀ láàrin ẹbọ kíkì ẹbọ ńláńlá àti ẹbọ kékeré wa kulluha khabira wọ́n ní gbogbo ẹ̀yán yán wọn náà ló sì léwu wala hawla wala quwwata illa billah a ti ní ọgbọ́n kankan bẹ́ẹ̀ ni àìní agbára láti rí nǹkan yìí sáfún tí bá ti pẹ̀lú kíkà gbára lé ọlọ́run bá ọlọ́run bá nìkan lè gbára ní tí ó sọ ní kúńbẹ́ ìtumọ̀ la hawla wala quwwata illa billah sheikh ni wàlá yóò kọ́ lu hàdà sheikh asọ̀rọ̀ ẹ máa wọ́n bí sí àwọn afa sunna ní tí wọ́n ní ìsọ́ọ̀fù yìí wọ́n ní tòun ti bá àti wọ́n sọ pé ẹbọ kékeré òbí jáde kúrò ní islam yìí ẹbọ kékeré ọ̀sán ní bíkẹ́ sí ọ̀sán dọ́mọ náà gbére yìí wọ́n ní wàlá yóò kọ́ wọ́n ní ìyẹn wá sọ wípé hàdà sheikh asọ̀rọ̀ ẹbọ kékeré lélẹ́yìí ويتساهل الإنسان فيه كما فوق يقرمو كما كسي كما وقت سلمو kí ẹ máa ṣàkíyèsí lórí ẹ̀ wọn ní ẹ̀gbọ́n ìṣọ́lẹ̀ o wàlẹ̀ hàdà yaqulu abdullahi ibn mas'ud radiyallahu anhu wọn ni torí ilé ìdọ́fà sí abdullahi ibn mas'ud radiyallahu anhu tó fi ń sọ nínú nínú asar kan gbà látọ̀dọ̀ rẹ̀ abdullahi ibn mas'ud sọ pé bí an ahlifa billahi sáàdìbà abdullahi ibn mas'ud ní kí n búra pẹ̀lú ọlọ́run ọba lórí ẹ̀rọ àwa sì ti máa fi abdullahi bin mas'udi àṣà ọlọ ọlọ́run bá lè tẹ́lẹ̀ ti sọ fún ìlú kó parọ́ lòdì ní yọ̀ọ́ máa búra pẹ̀lú ọlọ́run bá lórí ẹ̀rọ ìlú mas'udi ò ní parọ́ lòdì ní yọ̀ọ́ máa búra pẹ̀lú ọlọ́run bá lórí ẹ̀rọ amẹ́bí màsúrì fẹ́ jẹ́ ká gbàgbọ́ yé bí ìbúra lórí ọ̀rọ̀ bí ó ti fúyẹ́ sí ìbúra pẹ̀lú ọlọ́run ọba lórí ọ̀rọ̀ bó ti fúyẹ́ sí ìbúra pẹ̀lú nǹkan ní àtọ̀kọ́ ọlọ́run ọba kódà kọjá lórí òdodo. wọ́n ní li an ahlifa billahi kadhiba ahabbu ilayya min ahabbu ilayya an ahlifa bi ghayri olu olu nífẹ̀ẹ́ sí ìdí tí búra pẹ̀lú nǹkan ní àtọ̀kọ́ ọlọ́run ọba lọ kódà kọjá kó sùwọ́nì títí bí masudi sọ fún wa ní pé lè anna sèyí àtàlùkábìlì àkọ́fù ní sèyí àti àṣẹ nítorí pé aburú ti mẹ́rin ní ká parọ́ ó kéré fúyẹ́ ní aburú ti mẹ́rin ní ká tiẹ̀ bọ̀ kódà tiẹ̀ bọ̀ kékeré. ilé báyìí wọ́n ń jí pé wáyé pé a ìyá gbọ́dọ̀ fojú tiẹ̀ bọ̀ kékeré rárá bí tiẹ̀ lọ́kọ́ ma. sọ ilé báyìí ni mẹ́tàjú wal jamaa tó bá ń sàlàyé pé nǹkan òfin jáde fún un lẹ́sìn pé nǹkan ọ̀tọ́ lé dìkẹ̀ fèrè ó tún wá sábẹ́ kì í máa sàlàyé pé tó à ń àtúrí pé nǹkan yìí àmúfíẹ́ fáwọn èèyàn àtúrí pé káwọn èèyàn máa ṣe o àsọ pé nǹkan tó rọrùn láti máa ṣe ni o látara báyìí. ilé ìbáyìí òun ni mazhabu àwọn ahlu sunnati wal jama'a tó fi yàtọ̀ sí àwọn àlùfẹ́rọ́kù bọ́ọ̀là àwọn ẹgbẹ́ tó ti sọnù kú ní ojú ọ̀nà nàbì sallallahu alayhi wa sallam. Tẹ́tàlá báyìí, a ti dábọ̀ yẹ wípé ọ̀rọ̀ nípa ẹbọ kékeré yìí, ọ̀rọ̀ kan ní tó jẹ́ sí pé kò rí bí àfa Muhammad bin Ali Jabata kò rí bí wọ́n ti ń bí ṣe ń wí yẹn títí ìṣègbè ti yẹn. Àti ọ̀rọ̀ yìí fẹ́ bá yé wa dáadáa, ẹ̀jẹ̀ ká lọ sí page fifty seven kí a tún lọ rí àwọn àlàyé tí tí ó wà ń bẹ̀. ní page fifty seven yìí wọ́n ní su'al ìbéèrè àkọ́lé zakartu anil ulama rahimahumullah ṣéèkì ní àwọn ọmọ tí wọ́n béèrè pé ṣéèkì ó ti sàlàyé fún wa wípé àwọn àpá kọ́lọ́n bá kọ́ bá fẹ́ gbogbo rẹ̀ kílákú ṣèkì sọ̀rọ̀ wọ́n ya pa níbi ẹ̀bọ kékeré hajj faru ọ̀la alábíjẹ́ tó wá ya pa òun náà ni kọ́lọ́n ọ̀bọ̀ forí ẹ̀ jìnnà àbọ̀lọ́n ọ̀bọ̀ forí ẹ̀ jìnnà bí tó ti ya pẹ̀lú. tó túmọ̀ sí báwọn ọmọdé wọn wọn gbàgbé ẹ̀kọ́ tí kéèkì ń kọ́ wọn. wọ́n ní ẹ̀ sọ fún wa wípé wọ́n ya pa níbi pé kọ́lọ́n ó gbé ìjáde sílẹ̀ fún wa ẹ sọ fún wa pé wọn ẹ sọ fún wa pé wọn ya kan níbi tó ṣe wà gbó sẹ́jẹ́ àbí kò ní bá gbó sẹ́jẹ́ ibo lẹ ti náà ya kan ọlọ́run bó so yẹ ẹ̀jẹ̀ ni àbọ̀lọ́run bó so yẹ ẹ̀jẹ̀ ẹ̀ bá kú lórí. wọ́n ní wọ́n máa hu àwọn ọdíṣu mí ìkìláàbì tó wá lọ́lálàfíà ìwúlò fẹsẹ̀ ànílẹ̀ nínú ìyapa táwọn afáyàfa ṣé ọlọ́run bó kúrú ẹ̀jẹ̀ lọ́lálàfíà ni àbọ̀lọ́run bá lè kúrú ẹ̀jẹ̀ jawabu ìṣèdá arọ́jì ṣe wọn lọ́fọ̀ àlàm wọ́n nílé ìtúkọ̀ ìṣẹ̀rẹ̀ lè fi ọlọ́wọ́n balẹ̀ pẹ̀lú nímọ̀ jù ìnáwó láàyò òun náà ní kọ́lọ́wọ́n balẹ̀ pẹ̀lú òun fòye jìyà. sọ yẹ́rì pé olùfẹ̀yìn kúmẹ̀ ṣèkì náà wà nínú àwọn tó ń gbà yìí pé ẹni tó bá kú lórí ẹbọ kékeré Ọlọ́run ọba òbí orí ẹ̀jẹ̀ yẹn ṣé bá ní sè fún ti bẹ́ẹ̀ wọ́n ti kó yé pé a a ti gbà yé o tí gbogbo àfa àti máa ń wù náà ni àmọ́ ìdájọ́ rẹ̀ náà ni ẹ kò gbé jáde kó gbé ẹsẹ̀ ọ̀sán ìjọba náà gbére àmọ́ tó ń tilẹ̀ Ọlọ́run ọba òbí orí ẹ̀jẹ̀ yẹn tí ìbá kú lórí. wọ́n nílò ìrònú láàkìn wà láàkìn sọ̀híbùhù wọ́n ní ṣùgbọ́n o tó ń ti bẹ́ẹ̀ wẹ́ mọ́ sí nígbọ́ yìí o ẹni tó bá kú sí ẹni tó bá jẹ́ ẹni tí ń ṣe ẹbọ kékeré láyọ̀ kìlódù tì náà kò ní wọ kò ní ti gbére nínú náà kàmá yọ kìlódù sọ̀híbù ṣèkì àkùbà gẹ́gẹ́ bí ẹni tí ó kú sí ẹ̀ṣẹ̀ ńlá gẹ́gẹ́ bí ẹni tí kú sí ẹbọ ńlá láwùjọ ti gbére kékeré àwọn àfáàrí gbà yìí pé kí èèyàn bá kú lé lórí ọlọ́run ọba àlejò lórí orí ẹ̀jìn ẹ̀ yóò jìyà rẹ̀ nínú náà yóò jáde padà nínú yóò pọ̀ àwọn aláàjẹ náà. àwọn àfáà kan ti gbà pé ọlọ́run ah, ọba àlejò láti ń bá àwọn ẹlẹ́sẹ̀ yòókù náà lórí ọlọ́run ọba ọba lò. àtọ́ bá wu ọlọ́run ọba ọlọ́run ọba àlejò sínú náà bá ti wu ọlọ́run ọba ọlọ́run ọba torí kìí òní ti sínú náà àwọn àgbà bẹ́ẹ̀ èèyàn wàá jẹ ìyá ìyá ntí yẹn sínú náà yẹn tí ó padà wá jáde yóò padà wá jẹ náà ìyá zanjila ọlọ́run àti sọ̀rọ̀ àpò ìlú nígbà yìí. a sọ bẹ́ẹ̀ kò túmọ̀ sí pé ẹ̀bọ̀ kékeré yìí kò túmọ̀ sí pé àbótiwá àbótiwá ní àbí àbótiwá múdàjọ pé ọ̀tọ̀ yìí kékeré yẹn ẹ̀rí pé mo ti ní ẹjú ẹ̀ dáadáa fún àwọn apáti sàlàyé ẹ̀ sàlàyé fún àwọn apáti sàlàyé lórí ọmọdé ká fún wa. a nítorí wípé àwọn ìfẹ̀mí náà ń bẹ jẹ́ kí ọlọ́run ọba àlejò náà bá tó bá kú ànábì lò pẹ̀lú ábíù mọ́ wọ̀ọ́ná táwọn náà wọ̀ọ́ná. ìtàsí gbogbo ẹlẹ́ṣẹ̀ rẹ̀ lọ́wọ́ balẹ̀ tí lọ́ba ló sọ̀rọ̀ fábíù lọ́jọ́ ìgbéra sí àmà tí ìlú fi àjẹmọ́ tí ìfún wọn àlùjẹ náà. àwọn ẹlẹ́ṣẹ̀ kan lè tó ọlọ́run ọba àlejò lẹ́wọ̀n ní bá wọn lò pẹ̀lú fábíù. ọlọ́run àlejò lọ́ba wọn ní ìjọba ìdílé àti ó jẹ ìyá yẹn ó wọná gẹ́gẹ́ bí àwọn tó bá kú sí ẹbọ kíṣe inú òsì wọná àwọn náà padà wá jáde kú òun náà jẹ báwọn tó bá kú sẹbọ inú òsì jáde mo sì jáde rí kó ná ibi tán ti ibi tán ti papọ̀ nìyẹn. lábàlá wípé wọn ní ti gbére nínú náà ibi tán ti yàtọ̀ sí ẹbọ ńláńlá ni bébà ní ti ṣe báyìí nàfà jàbàtà ti máa ń da ọ̀rọ̀ wò. so eléyìí báyìí nàfà jàbàtà bá fẹ́ẹ́ jọ̀rọ̀ yóò wá ní ibùdó tẹ́lẹ̀ àbí tẹ́lẹ̀ rọ́ṣùmọ́ ọlọ́run tó ara nínú ìlú fàtàwà àwọn náà wà náà sọ pé pé ẹbọ kékeré o kò ní mú ọlọ́run bá lè fẹ́lẹ́ òní kórí ẹ̀jìn àti ẹ̀yìn bá kú lè lórí. ẹ̀ ṣe sọ́ọ́lì àti ìfẹ̀mí àwọn náà gbà bẹ́ẹ̀ ni ẹ̀ tẹ́lẹ̀ rọ́ṣùmọ́ أصول الفقه كان الإمام الصالح الإمام الشيخ الصالح بن عثمان رحمه الله تعالى عمنا قبل من كلا القول المفيد على كتاب التوحيد كل ما يقول ابن تيمية ẹ̀rí táwọn ènìyàn kọ́ sheikh fauzan tàbí أنا àwọn yìí الشيخ náà ń bẹ̀rẹ̀ pẹ̀lú أنا pé ìdí sheikh ibi tí sheikh ibn taymiya rahimahullahu ta'ala wa ibi tí sheikh salih al-taymiya rahimahullahu ta'ala wa ìgbàlá náà wa ìgbàlá yìí pé ọlọ́run ọba àlejò aláwọ̀ ní kò rí ẹ̀jẹ̀ yẹn tẹ́yìn bá kú lé lórí ọlọ́run ọba àlejò ló fi yàrá ẹ̀jẹ̀ yẹn nù náà àmọ́ yóò padà mú yàn kúrò lórí ẹ̀jẹ̀ sínú àlùjànnà tó bá ti di pé yín tí gbogbo wọn wúlé lè báyìí wọn sọ wípé kò sí ẹnì kẹkẹrẹ rí tó sọ wípé ẹni tó bá wá kú sẹ́bọ̀ kékeré o ó ti jáde kúrò lọ́sì yóò dọ̀ ọmọ náà gbére kò sẹ́ni mẹ́ta tó sọ sí báyìí níbi tó gẹ́gẹ́ bí afa muhammadu ali awal jabatai afa muhammad bin ali jabatai gẹ́gẹ́ bí ó ti ń wí ìwé kúwì gẹ́gẹ́ bó ti ń wí káàkiri láti sọ àwọn èèyàn láti jẹ́ kí ó sì àwọn èèyàn lọ́nà ṣé láyé kí àtúntọ́nà ọba yìí kíra kí ó sànà wà kùn aburú ala kulli hal eléyìí báyìí ni àwọn àgbọ́yé súnà lórí ọ̀rọ̀ àṣekù ṣùgbọ́n àti ìyapa àfàjàbàtà tí a fi mọ̀ sí àfàjàbàtà yìí ó pọ̀ gíní ẹ pé ó wà jáde ó gbókan gan nínú àkéyà tó kọ̀wárì kéyà iná ló ṣe ń pe àwọn èèyàn sí ní máa sọ pé àkéyà tó wà lè súnà pẹ̀lú jamaa àkéyà tó kọ̀ ìfà tó lọ sọ̀rọ̀ àkéyà tó wà lè asa àkéyà tó wà lè àṣekù wà lè asa àkéyà tó yẹ kí ọkọ̀ kọ́kọ́ ìyàwó àkídà kọ̀wárìjì ní tìlákà ẹ̀dọ̀ àhìsínà tó jẹ́ máa yẹ o àkídà tí ò yẹ kọ́kọ́ kọ́yàwó ni o àkídà tí ò yẹ kí bàbá kọ́ ọmọ ni bíbá ní ti àkídà gbogbo gbà ni. bíbá ní ti tó àkídà àwọn kọ̀wárì òun náà ló ń fi ní àkídà tó àhìsínà tó jẹ́ máa yẹ. sọ eléyìí báyìí náà lọ́fà àti àgbèrò láti ṣàlàyé ẹ̀ nípọ̀tẹ́wẹ́ ìjọba ìṣàlàyé ẹ̀. afa yìí wà ní afa yìí jẹ́ òkúrọ̀ gan púpọ̀ jù òkúrọ̀ ayé àtàkìyàmà ni. pípé kúrà afa yìí rọrọ̀ lọ́rùn fún mi wípé tí afa yìí bá ń parọ́ báyìí ẹnu wa ò ká ẹni yìí tó níbẹ̀ wọ náà wà kankan lọ́kàn láyìí báyìí abẹ́ni yìí tiẹ̀ sẹ́ni yìí tiẹ̀ gbàgbọ́ kọ́lọ́ ọba àlẹ́ tí ló ti fi wà lọ́jọ́ gbéra kìyàmù láyìí sẹ́ni yìí tiẹ̀ gbàgbọ́ yìí pé asọ lẹ́nu náà ọba àlẹ́ tí ló di wà lọ́jọ́ gbéra kìyàmù láyìí ẹ̀ padà máa fura pé ah, mi ò sẹ́ni yìí nígbàgbọ́ tí kọ́lọ́ ọba àlẹ́ tí ló ti fi wà lórí ìtàbẹ̀nu asọ èyí ti rò kílẹ̀ rọ náà kankan bẹ lẹ́nu ẹ̀ ní torí àwọn ọ̀rọ̀ yìí pọ̀ jù afa jẹ́ òkúrọ̀ gán pé kì í sẹ́ni tí ẹ lè mú ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ àyíká lọ́ta ta'ala a filɛ ka ọ̀rọ̀ afa n'a ti tiɲɛ lórí ọ̀rọ̀ yɔrɔ burúkú ɛnbɛlɛ ma fa yi a ma filɛ ọ̀rọ̀ afa yi a ma kɛ n tɛ se n sɔn ka n sɔn bi tuma tɛ kɔ o na ni pe a uh, ẹnìkan bɛ an tun ye jeliya lára àwọn ọmọ afa jata n'a ye mẹ́ni jẹ́ ní pé ó ní farabalẹ̀ púpọ̀ ẹni sì jẹ́ ní tí ẹ̀rọ náà máa ń bà já ìfànàlá àwọn gbọ́dọ̀ sọ́ra gidi gan nígbà ní ti ẹ tí mo ti sọ lẹ́ẹ̀kan pé iṣẹ́ àwọn pípò yìí iṣẹ́ àwọn kọ̀wárì jù iṣẹ́ àwọn jàbá ẹ̀yẹ káka fárọ̀ yẹn ṣùgbọ́n yẹn láti ìwà lára wọn tí ò bá ti máa ń pe àwọn ẹ̀lẹ́ta fèrè a kò sí ìdúró kí wọn sọ fún mi pé àbá ah, gbogbo tẹ́ ń sọ yìí àmì ń tẹ̀lé o ẹ̀yin náà ti di fún mò ń lò ó yé mi bẹ́ẹ̀ àmọ́ àmọ́ ah, mi ti kí n máa pa àwọn ìjẹ́bi níbà wọn sọ pé àmọ́ ah, tí ó sì lè ní nǹkan kan àìrọ̀ o ti gba súnà lọ́dọ̀ wọn o ti gba súnà lọ́dọ̀ wọn láti ìṣẹ̀lẹ̀ jẹ́ o gbọ́dọ̀ ní àǹfààní o gbọ́dọ̀ láyà láti máa pa àwọn ìjẹ́bi twenty nine wájú tí máa ń sọ̀rọ̀ àkókò yìí àwọn kan náà àwọn màpá jàbàtà wá pé ẹni yá ní kéfèrè kéfèrè pé kò pé àwa ní kéfèrè ṣé bá ní ìjìnlẹ̀ òpin ní òpè ní abu abdillah ìdìbò òpè mí ní kéfèé abu abdillah ìwọlé ìjìnlẹ̀ yóò pè wọn kéfèé so àwọn àti ìjìnlẹ̀ ń kéfèé ní lórí wọn jí àfa wọn jí ìjìnlẹ̀ ìlọsíwájú àfa jàbàtà láti lọ fi eh, ìrìn ilẹ̀ fáfa jàbàtà pé n tó kó sọ́kọ́ sí kò ní kéfèé ní lélẹ́yìí o àtàwọn adébẹ̀ àfa àwọn fẹ́ máa fún ìjìnlẹ̀ níjẹ̀ ní ìlú lórí pé òótọ́ ni àwọn tán pé àwọn tẹ́ àwa ìtí òfin lè tún yọ ẹkọ́ kù wọn àkọ́kọ́ ẹ̀dọ̀ kan inshallah lẹ́lẹ́kejì á bẹ̀rẹ̀ sí máa fi àwọn àlàyé ìfọṣẹ́wé àtàwọn ọ̀rọ̀ burúkú àtàwọn ọ̀rọ̀ jákujàku tí ó wà nínú ọ̀rọ̀ yìí bismillah. wọ́n máa bá jẹ́ wọ́n àlàyé tó rẹ̀ láti fi ṣe pátá lórí rẹ̀ fún àwọn ìṣẹ̀ ìpè tí wọ́n bá pè ó ẹ̀sìn ó lẹ̀dẹ̀ lọ́sẹ̀. ọ̀rọ̀ kan ọ̀rọ̀ kan lórí ẹ̀sẹ̀ tẹ̀ ìṣúlẹ̀. Nígbà tí gbòòrò jẹ́ pé náà dáa omi ìlú kò jẹ́ níbi. Èsì bò bá sì bò bá táwọn náà jẹ́ sí àwọn èdè náà. Ẹni tí gbòòrò sí gbòòrò sí lẹ́yìn. Láti tara wa. Lọ́nà ìgbàlá wọn pẹ̀lú pé sáájú ti fún sọ̀rọ̀ ẹgbẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ tí a ti ń yàtọ̀ sí ìyàtọ̀ àtúntẹ̀lẹ̀. ọ̀rọ̀ tó wọ́n ti kú ọ̀rọ̀ ìgbé ìdájà. wọ́n tẹ̀ yàrá rẹ̀ ẹ̀ẹ́dẹ́ kúrò ẹ̀ẹ́dẹ́ kúrò wọ́n ti kú ọ̀rọ̀ ti bàbá àwọn olùdókòwò tó àwọn ọmọ ẹgbẹ́ wọn naam ṣé ẹ̀yin náà ti gbọ́ bí apá yìí bí ó ti sọ ọ̀rọ̀ yìí pẹ̀lú gbọ́lọ́run ọba ń wà á láǹfààní àti ìdí rẹ̀ lẹ́ẹ̀kan sí ṣé bá ní tìmọ̀ wá gbìyànjú àti máa ṣe àkọsíwẹ́wẹ́ àwọn ọ̀rọ̀ burúkú tí ń bẹnu ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí àṣẹ máa ń ṣe nítorí kí ẹ̀lú àgbọ̀ yìí dáadáa àìdí tí ń pè rẹ̀ tán ètò ìlú tó ń pè láti bẹ̀rẹ̀ ní ẹ̀fọ́ Porque esto, que dala, por ahora no puede dar con vida de todo. Islam ẹ jẹ́ kí n wá fílẹ̀ yẹn lẹ́ẹ̀kan sí iṣẹ́ tó ń gbọ́ báyìí wá ṣe ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ ìjọba àti máa ṣe. wọ́n tún á máa lékún látàrí pé ìgbà tí ó ṣe máa tún á lókè rẹ̀ fún wa wọ́n ti tẹ̀. Ah, ah, àfa yìí ni wọ́n tún máa ń dìgbò kódà láti ìgbọ́n mi nù gómi ti bá tó alóòrè rẹ̀ fún wọn wọ́n ti ń tẹ̀lé dùn ní àwọn oníbàárì bẹ́ẹ̀ àwọn ìzáàlà níbàárì láwọn ìzáàlà wọn máa ń dìgbò onílàkàyè gómi ti ní nígbà àwọn ìzáàlà ti dìgbò ìpèjú nìyẹn o wọn máa ń dìgbò onílàkàyè gómi òun náà sì ní kódà gómi ti bá tó alóòrè rẹ̀ fún wọn ti ń tẹ̀lé títí lónìí rámà gbọ́fà Naam, ẹ ti gbọ́ báyìí. Wọ́n ní pátá tí Gómìnà ṣe fún wọn lórí ẹ̀ ni pé tó bá ń pè wá wọ́n ti ń dìbò ẹ̀sìn rọ́lẹ̀ ẹ̀ lọ́dún ìlú. Ẹni wá ń bẹ̀rẹ̀ ní náà ti gbà kí ni Abákiri Gómìnà wọ́n ní bẹ́ẹ̀ ní Abákiri Gómìnà Afájàbàtà ò sì bẹ̀rù ọlọ́run ọba. Afájàbàtà ò sì bẹ̀rù ọlọ́run ọba. Subhanallah. Àgbà wípé irọ́ pátápátá gbà lọ pé òkúru ayé àtàkì àmàlẹ́ yọrọ ti jẹ́ kí orí rẹ̀ yá. O sì níbẹ̀rù ọlọ́run ọba tó bá jẹ́ tó nǹkan ló ń sọ ìpinnu nígbà ló dé yìí challenge ló dé yìí fún wa ní tíra ṣe àkókò ìgbọ́n mi ti sọ bẹ́ẹ̀ yìí pé wá ń di tó bá ń pè ọ́ lọ́wọ́ ẹ̀sìn ìlú ẹ̀sìn ọ̀rọ̀ lẹ̀ lọ jù mú tíra àwọn wa ti sọ bẹ́ẹ̀. tó bá jẹ́ pé mo lẹ́sìn ọ̀rọ̀ lẹ́sìn sọ bẹ́ẹ̀ ni àkọ́ọ̀tì bò jáde nígbà tí mo kọ́ ti tẹ̀ ká máa ń pè rẹ̀ fáyé yìí nítorí kẹ́lẹ̀ bá a máa bó ti wọ̀n nínú mà kọ́mọ́dà ló pa ọmọ ọ̀ ìwọ náà ṣe bẹ́ẹ̀ ṣe bá ní ṣe léyìí bí tí yẹ kàbọ̀ tó ń láti sọ bẹ́ẹ̀ nínú lẹ́kṣọ̀ wọn kódà kọjá wúsá náà ti sáfi sọ sọ fún lọ fáwọn ọmọ rẹ sanba wúsá ní sanba gbọ́n yẹn jáde wọ́n sì bọ kọ́ọ̀tì jáde kó kọ́ọ̀tì ẹ̀sìn ránṣẹ́ àwa náà láwọn tó gbọ́ awúsá dáadáa tó ń bá pèsè ṣé báyìí ní ti tó àmọ́ àfa yìí òkúrò ayé gbà òkúrò ayé àkàtì yá mọ̀ ní ìmọ̀ ikú kìkì lọ́dọ̀ náà bá pẹ̀lú gbọ́dọ̀ àgbà kọ́mọ kódà kí yẹn jẹ́ kíkè ìdíje iṣẹ́ bàbá kì í máa ti jẹ́ kíkè lọ́dọ̀ tiẹ̀ ẹ kò túmọ̀ sí kọ karọ́mà kò tún àdébí ọ̀karọ́ mẹ́rin kan kan láyé àdébí ọ̀karọ́ mẹ́rin kan rẹ̀ àwọn kò fáwọn kò rí sáyé bá lọ́dọ̀ àdébí ọ̀karọ́ máa ti kọ́fẹ́ ti dáwà kọ́fẹ́ rí káwọn fẹ́ẹ́ káwọn ẹ̀rí wọn ní kéèké kò parọ́ máa wọn fẹ́ pé yẹn kéèké ló wá ń parọ́ mà àwọn zùgbẹ́lá nígbà ní kò èyí láyé lára àwọn ọ̀nà gbókó tí a fàjà bàtà tí wọ́n fi ń parọ́ máa yàn lọ́sọ ẹ máa wá gbọ́. ìwọlẹ́ni tí ń ti kà iṣẹ́ bàbá sábà fi ní náà ó ní bẹ́ẹ̀ ni ẹ máa tẹ̀síwájú láàbíà lórí ẹ̀sẹ̀ pé ìkúlẹ̀ nígbà tí kò ìjẹ́ pé báwọn dáhùn pé ìjọ òun kò jẹ́. Ó ní ìsàlà ń tẹ̀lé títí dòní, ó ní torí àná ìpìlẹ̀ ìbò lẹ̀. Ó ní àti bó ti jẹ́ nǹkan kálọ́dọ̀ àwọn ẹni ìdìbò ẹ̀kọ́ jẹ́ ní ìpè àwọn òṣèlú ńlá. Ó fi ti bẹ̀rẹ̀ ọtí wa náà báyìí, àwọn òṣèlú ńlá nínú lẹ́kítọ̀ wo ni mo ti sọ pé bò jẹ́ nkàkà nínú lẹ́kítọ̀ wo mo ti sọ bẹ́ẹ̀ nínú kírísẹ́tì wo mo ti mo ti sọ bẹ́ẹ̀ kóòtù ìjáde yẹ bàbá tí mo ń kóòtù ìjáde òtún ó kúrọ ni ọ òkúrọ ni ọ ọlọ́run ti di ọ tòun wà àtọ́lọ́run láàrin wà àtọ́lọ́run bá nìyẹn wà ọlọ́run bá mi ojú ìgbọ́ ọlù fẹ́rẹ́ ni ọlọ́run máa yóò ti kọ́ lórí ilé ìbáyìí tó lọ́dọ̀ tí wá àtúntún sọ fún gbogbo ẹnikẹ́ni tí wọ́n wá òdodo àwọn ọgbà ilé ìbò tọ́ láti mọ ìgbó àwọn ọgbà láéláé pé ìbò tọ́ láti mọ ìgbó pé ìgbò dídì nínú dìmọ̀kìràfíà náà lọ́wà fẹ́rẹ́ ni tó ìgbò dídì nínú dìmọ̀kìràfíà lọ́wà nínú dẹmọ́kẹ́tì lọ́wà àwọn òsì gbá dẹmọ́kẹ́tì wọlé ìrìnlẹ̀ tá seba ni so yɔrɔ buruku o nafa pa so fẹ́ fún ẹnjiníà ní justification lórí wípé àwọn tí wọ́n sọ wà ń tètè rí yẹn wọ́n fẹ́ jí pé ayọrọ wa wọ́n fẹ́ fi wọn rinlẹ̀ fún ẹnjiníà pé ìtọ́ ni kèké wa torí pé ìgbò ẹ̀ jẹ́ nǹkan lọ́dọ̀ wa so à ń bá ìzálà sí ìzálà sí nílò ìpèsè alákọ̀ọ́ta kọ́kọ́ sí yẹn ẹlẹ́ẹ̀kejì àwa gan ẹlẹ́ẹ̀kejì ìgbò ẹ̀ jẹ́ nǹkan lọ́dọ̀ wa ẹ̀ kẹgbọ́ ó ní ń dìgbò fa wọ́n ń dìgbò fa èmi náà kọ́ ń fa àti tẹ́lẹ̀ ó ní ń dìgbò fa lẹ́yìn tó wá kó gbà papọ̀ ó ní wọ́n ń dìgbò fa táwọn náà ó ti dìfẹ́ jẹ jàbàtà mo wá fi ọlọ́run bá tó dàbí ìlú ìbúra èmi ò dìgbò rí kí n dìgbò yín di ayé mi lébà ní sè láyéláyé láyé mi náà dìgbò yín tòró ní ń dìgbò fa wọn ń dìgbò fa àwọn ló ti di fẹ́ díẹ̀ mo wá fi ọlọ́mà búra wàláhì làbí yọrọ lọ pa ọ̀rọ̀ burúkú ló sọ ìdí àbàtà bẹ̀rù ọlọ́run bá kí ẹ ká dèjì máa dèjì máa parọ́ báyìí títí mo láfa yìí pa àyàlá yà ọ̀rọ̀ mi òótọ́ lẹ́ni tí máa ń kó gba wá àti bọ́ta ìdí tí wọn máa tẹ́ dìgbò fa wọ́n ń dìgbò fa àwọn òbí lè fa jàbàtà ẹ̀yìn tí ń bẹ̀rù ọlọ́run báyìí. owó níta fi ń rí ilé báyìí wọ́n lẹ́nu pé wàlọ́ iṣẹ́ rí gbóhùn wọn láfa jàbàtà ṣe èyí ṣe níjọ́ tí yàrá bá dé wàlọ́ ìlàgbé yóò kọjá bí àwọn èèyàn ti ń lérò yẹn o níjọ́ tí yàrá dé wàlọ́ ìlàgbé yóò kọjá bí àwọn ti ń lérò yẹn kí afájàbàtà máa rò fún báyà sọlọ́wọ́n bá nìkẹ́lá bí kúrò ẹ̀kẹ́ àwọn kèké rí kẹ́mẹ́rù kí báwọn ọlọ́wọ́n bá nìkẹ́lá ti ń lọ́ wọn lára táwọn fún wọn lẹ́nu gbogbo kẹ́mẹ́rù kó lórí fún wọn o ọlọ́wọ́n bá ní sùpánà lọ́rẹ̀ ọlọ́wọ́n bá láwọn ọlọ́wọ́n bá ń lọ wọn lára kí dàsìkò táwọn ọlọ́wọ́n bọ́ àwọn ọmọ ìfún wọn níbọ láíláí. báwọn tẹ̀sí rí náà àwọn náà ń flẹ́ńjọ àwọn náà ń ṣe bẹ́ẹ̀ sólà ní ìṣe so títí ta ọlọ́wọ́n bá nìkẹ́lá ń lọ wọn lára kí dàsìkò ọlọ́wọ́n bá nìkẹ́lá bá wọn ìwọ náà má pé bóyá bò ní ṣe yẹn pé òun ṣe jọ sí bá bá dé àwọn kan náà bá fẹ́ làbí kí yà jẹ́ ọ́. yá ń bẹ náà bá fún ọ lé lórí òun náà ní kó náà bá lè kó dé kó túbá torí pé òun ló fún ọ òun ló sì lórí fáwa náà títí lábẹ́ fìyà rẹ̀ jẹ ṣe àmọ́ sọ bá tí bá tọ́lọ̀ tí ọlọ́run bá bá di wàhálà àwọn ọmọ kan torí ẹ̀sẹ̀ rárẹ̀ lómi ìtura ń jìyà báyìí tọ́wọ́n bá lè tẹ́lá bá ń jẹ́ ń yà àwọn yóò wá káwé lórí pé ha ọlọ́run bá fi yóò wá pọ̀ jù bí ìmọ̀ ìgbẹ̀sẹ̀ lọ́dọ̀ ọlọ́run bá nìyẹn síbá ní kò kò pọ̀ ju ọlọ́run bá lè fún ìsàbòsí fún yàn síbẹ̀ yóò máa burú tó ti ní ìdí ìyà tó pọ̀ sí bá lè tẹ́lá tó ń jẹ́ ẹ wà fáyìí náà dídé gbogbo ẹ̀ tó mọ́ra tí ń rí gbogbo ẹ̀ tí ń gbogbo ẹ̀ tí ń dẹ̀kì tí ń kàlámọ̀rí ẹ̀sìn tí ń namọ́tálà màláìka báyìí aláhi làwọn yìí báyìí ń ṣe aláyẹ ẹsẹ so àmọ́ àgàdúrà bẹ fún ọ aláhi làwọn yìí tọkàn tọkàn fún ìtọ́ báyìí bá àgàdúrà bẹ àdúrà tá à ń ṣe fún ọ òun náà ní kọ́nà ọba àdìsẹ́lá tí kò fi ọmọ náà kọ́nà ọba àdìsẹ́lá tó fi kò túbà so ó ní ìmọ̀ ń dìgbò pa ọmọ ń dìgbò pa so àwọn náà ti dìbẹ́ǹdì ìwà tọdún tí mo ti wà ilé dìbò láti dìbò ní ìdìbò ní ìgbésí ayé mi ẹgbẹ́ ní ti so lára àwọn ọ̀rọ̀ burúkú ní ẹ̀sẹ̀ síwájú ẹ̀ máa gbọ́ lọ. ẹni tí kò tẹ̀sí kò tẹ̀sí tẹ̀sí láti dára wa dára wa dára wa ṣẹ̀gbọ́ ó ní ẹnìtí kò sí gbòdì súnnà ọ̀fẹ́ jọ sí báyìí pé níta ìdí ṣe súnni yàbàtà níta máa ń sọ náà nù níta àjàgbé ní sánà kì í pẹ́ náà ni ìkéwù òdò subhanallah abáyé àmọ́ ẹ̀sìn máa pé sáfà ìgbà ìwé dàgbà ó tọ́ ka lè ṣe padà báyìí ṣé súnnà ni èyí jẹ́ súnnà ṣé súnni ni lọ́yẹ̀ kó bí ṣe máa ń wù gbèsè ayé rẹ̀ nù bí ṣe máa ń wù gbèsè ayé rẹ̀ sún ìyẹn ní máa ń kì í súnnà ó gba ọmọ abúlé ní súnà ni àwùjọ ìlà ẹ mọ súnà súnà ni ọ̀rọ̀ ànábì ìṣesí ànábì ìṣesí ànábì àti ìjọba tí wájú ànábì sálẹ ìṣọ bá fún bàbá kọ fún wa nǹkan mẹ́rin dàtàn pẹ̀lú súnà ni ọ̀rọ̀ tánà ìbá sọ àdìsẹ tánà ìbá ṣe àti táwọn sọ̀rọ̀ bá ti wájú ànábì sálẹ ìṣọ bá fún wa fi rìn lẹ dàtàn pẹ̀lú súnà ni èyí ò lè jẹ súnà súnni ni ẹmọ níbi àbájá bàtà ọba ní sọ fún wa nígbà tí wọn fi ṣe wọn gbàgbé ìgbé tí kò ṣe súnà ni ṣe ni lọ́yẹ̀ kó wí ìgbà nìyí àbọ̀ wá ṣe àlàyé ìkọ̀kọ̀ tí ó rẹ pẹ̀lú òkú ọlọ́run lórí pẹ̀lú gọlọ́ àwọn òjòrò àtàwọn ìdàrúdàpọ̀ ìpàdé àti pé lórí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ gbòógì lórí ọ̀rọ̀ democracy mo fẹ́ lọ́wọ́ àbúrò àtúndà kọ̀wárì tún àbájá bàtà fún lò. ọ̀nà tá a bá ti gbé kọ̀wárì yìí kọ̀ àyè ọ̀gá ẹni tìṣẹ́ mẹ́rin kí bọ́yá àbúrò ní pọ́ǹtì lórí ọ̀rọ̀ gbòógì ti kọ̀ yẹn. inú táwa kàfẹ́ yanjú ìwọ́fẹ́ yanjú lásìkò yìí insha Allah ta'ala à ń padà bọ̀ wá sàlàyé lórí ọ̀rọ̀ gbòógì àtàkì àbúrúkú ẹ̀ lórí ẹ̀ àtàkì tí a ní àmọ́ yìí pé àpá yìí ó ti fi rọ́ọ̀bù tọ̀pọ̀lọpọ̀ yẹn jẹ́ òun náà ti máa ń sọ pé wọ́n fẹnu bá ti yẹn jẹ́ àwọn òṣèlú la so múra sí múra sí máa fẹnu bá ti yẹn jẹ́ ọlọ́run ọba àlejò ọlọ́run bó ṣe gbọ́dọ̀ pẹ̀lú bẹ́ẹ̀ tí bá ní sìn àti tọ́ba tó bá nìkan lọ́yà kù bó ṣe sọ àforíjì lọ́dà wájú àwọn ẹgbẹ́ àríwá jẹ́ káàkiri. sẹ́ni bàbá mi máa ń pé ọ̀rọ̀ burúkú yìí ó wọlé sẹ́ńjìnà yìí lára sẹ́ńjìnà àwọn sọ́kè ẹ̀dùn ìdù sàjẹ̀dùn rẹ̀ sẹ́bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sísá mi sọ ní sẹ́kú bẹ́ẹ̀ àgẹ̀ ẹ̀kọ́ ti àtọ́kùn ìgbà táwọn onítorí pé sáà gbèsè pé àwọn kíríà gbèsè sẹ́ni pé ó ti yàtọ̀ fún kẹta ń bá bọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò ẹni yìí àtàǹjẹ́ pẹ̀lú rọ́ọ̀tà pani ẹni ti àtàǹjẹ́ pé áá àṣù ní sáà tó mú àwọn iléeṣẹ́ ìfèrí ni wọ́n ti kọ́nà lórí irọ́ irọ́ lófin lófin lófin ta àwọn èèyàn. a sùtánà bá ṣòro jẹ́ pé ẹni tó wọ́n ń bèrè bí ìbẹ̀rù ọlọ́run bá ẹ máa ń gbọ́. Wàláyà pẹ̀lú ń búrẹ̀ kí ó ní wọ́n dìgbò wọ́n ti dìgbò àwọn náà ti mọ̀ wọ́n ní bọ́dà wọn bọ́dà wọn ti dìgbò lóde wọn tó hàn ọlọ́kadà ha wà wà ń tẹ̀yìn ń tẹ̀yìn ń tẹ̀yìn ń tẹ̀yìn lórí ọ̀rọ̀. ẹ dàgbọ́n yẹn tí wọ́n lọ́ pàṣẹ ń tẹ̀yìn tí kò ní ti àbá yìí òdodo ní sọ pé ọ ẹ mọ̀ kí yẹn sọ̀rọ̀ fún wa tẹ̀yìn sí i pé títí yẹn fi yẹn sí ẹ̀yẹ wà láyé ọ̀rọ̀ níbi yọ. àbájábàtà ti ń pàyà láyé àárọ̀ mo béèrè lọ́wọ́ rẹ̀ jábàjábàtà pé ilé yín náà mo ti wádìí ilé yín náà mo ti dì àbí ha wa lákàdá mo kọ́ náà bá tó dá ẹ̀ ní ìmúra ẹnìkan kò fún mi lọ́kadà ẹnìkan kò há mi lọ́kadà kí n ti di gbogbo ẹni tó ń fún mi lọ́kadà lórí ìgbò kí n jí ìtọ́nà bàbúrà ṣé bá ní ti inú ìsú lọ́kadà wàá má fa ìrọ́ ti fọ orí ẹ̀ ó ní kódà ó ní wà láàyè ó tún kúkú mú كل بعد جاي سبحان الله صلى الله عليه وسلم شيء قال عليه قال عليه ولا تبع كل حلاف مهين هماز مشاء بنميم هماز مشاء بنميم مناع للخير معتد حكيم so irú àwọn ìròyìn yìí ń bẹ lára fàjà la subhanallah àwọn ìròyìn yìí ń bẹ lára fàjà la èyí tó ń búra èké tó ń búra lórí rọ àwọn ti bẹ̀rẹ̀ tó wà láàyè lórí ìdáyè a a kiri rẹ̀ láti dé ká mọ̀ ẹ̀kọ́ yàtọ̀ yìí lọ́wọ́ ti rà fún a a ẹni ẹni ìṣù àní. Ìyàn kan fẹ́ sí kò sí lórí manhajú àhìsúnà tó jẹ̀mọ́ àní. Àlùsúnà ti fún ètò ọ̀rọ̀ ti dáwà. Ó fẹ́ pè yàn kéèké kí ọ̀rọ̀ wà lọ fún ẹ̀stábílìsì jẹ́ kéèké rí ẹnu ẹ̀sẹ̀. Ó fẹ́ pè yàn kéèké fẹ́ káwọn yẹn kò ń kéèké. Ó fẹ́ jẹ́ káwọn yẹn rí sí kéèké bí ọ̀rọ̀ ní tí ò wá sí ìlòfin ẹ̀stábílìsì jẹ́ kéèké rí ẹnu ẹ̀sẹ̀. Àwọn olùdílà afájàbà tàbí ti bẹ̀rẹ̀ ọlọ́run ọba. Ó sì bẹ̀rẹ̀ ọlọ́run ọba. Sọ a fi yanjú ọ̀rọ̀ àfa yìí àtàwọn ọ̀rọ̀ burúkú tí máa ń dálẹ̀ lórí ọ̀rọ̀ àṣìṣòwòr òun náà ni so abúlọ́wọ̀n bá alikiola abúlọ́wọ̀n bá kí ó fi gbogbo àwa lè fi kó díkàlẹ̀ máa tẹ̀lé ó fi ọ̀rọ̀ kò fi hàn wá ní ọ̀rọ̀ kó díkàlẹ̀ jìnnà sí اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه ولا تجعله ملتبسا علينا فنضل برحمتك يا أرحم الراحمين أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته